lákọ̀ọ́kọ́ àwọn tí ọwọ́ jẹ́ kí ògbà lọ ní tẹ̀sí káwọ́ sí iṣẹ́ adágbẹ́ fúnra wọn lọ́wọ́ lókè ọ̀dá agbára lókè ètò ẹtì tó fún wọn lẹ́gbẹ́ Muhammad sallallahu ta'ala alayhi wa ala alihi wa sahbihi wa sallam ní ìfẹ̀síwájú ìtàn lẹ́gbẹ́ Muhammad sallallahu ta'ala alayhi wa sallam ìtì àti ìyọ̀bẹ̀rẹ̀ tipẹ́tipẹ́ tí a sì jọ ń bára wa lọ. Ètò sì lè jẹ́ kí àǹfààní tí a fẹ́ mú bẹ̀ tó dúró. Ọ̀nà yìí pé dágbìyànjú wípé bí a ṣe ń tó tẹ̀lé àwọn yìí ni à ń gbọ́ mọ́ra wọn. Olùkà náà fún ní ṣẹ́ lẹ́yìn ìtòlú gbogbo ẹ̀ jẹ́ nǹkan tí a ń tó tẹ̀léra wọn. Ìtí agbára dílànà òní wípé kò ti bí Ànábì Muhammad sallallahu alayhi wa sallam ṣe sá lábẹ́ àṣẹ ọlọ́run tó kú orí fáwọn akẹ́fẹ̀rí lọ sí àdúgbò ní ìlú ní tí wọ́n gba láyé tí wọ́n sì yọrí sí tó ní lọ́wọ́ tí a mọ̀ sílẹ̀ Mẹ̀dínà. tó ti báyìí náà àwọn ọ̀tá tí wọ́n jẹ́ kéfèé rí wọn tó fà lẹ́bi lọ́wọ́ wọn lẹ̀. wọ́n tó ń wá káàkiri wọ́n tó ń lè káàkiri wọn tó fà wọn mùsùlùmí lọ́wọ́ lẹ̀. wọ́n tó ń wá wọn káàkiri wọ́n tó ń lè wọn káàkiri eléyìí tí wọ́n ti mọ̀ wípé gbàtàbá ní kó sọ tó sọ tọ́ra ní kó ju tọrọ rẹ̀ lẹ̀ tó ju dàgbà tó wá sí ilẹ̀ èsì ni bí sùúrù bá pọ̀ jù náà ẹni tí ẹ rò bí pé kò lè jà tí ó ṣe sùúrù nígbà tẹ bá padà wá sọ ọkọ̀ lórí kò sọ́ṣọ̀ mi tí ó kù fún ọmọ ju kí ó pọ̀ tó sẹ́yìn náà. ọlọ́ọ̀bà rẹ̀ ọlá wá pàṣẹ fún àti fáwọn mùsùlùmí wípé a ti wá yọ̀ǹda fún wọn kẹ báwọn tí bá sì ń lé wọn dín lọ́wọ́ ẹ̀ báwọn ni. nílẹ̀ náà rí àwọn sàábì ànábì ni wọ́n ti ẹnviséjì pé báwọn ṣe kú mọ́kà yìí ní tó súnmọ́ jù ní pé ọlọ́wọ́ padà pàṣẹ káwọn máa jà. أبو بكر الصديق رضي الله تعالى عنه ونيجا تي وفو من تنال سيدنا نسيم مدينة فأبلا وعباس ولكن وصبونا وقريبين أخرجوا نبيهم إنا لله وإنا إليه راجعون فإن لهم نفسي ونفسي بيقول لها أمك داهم bẹ́ẹ̀ sì kẹ́lí mọ̀ iná ilé iná ilé ìrọ̀jùmọ́rún a máa ń sọ nígbà tí nǹkan ìyẹn bá dé sí ti gbọ́yàn. ọ̀fọ̀rọ̀jù nàbì yahoo ẹ sì lé òjíṣẹ́ ọlọ́wọ̀n nàbì yẹn lé ikú lù ú. iná ilé wa iná ilé ìrọ̀jùmọ́rún láyé àlè kú ni. ọlọ́kìlẹ̀ ẹ parun. fàánzọlọ́lọ́hù àìsàn òjẹ́lì kò bẹ́sà ọlọ́run wá sọ ayà kalẹ̀ wípé ó di mẹ̀lélẹ́dínà yọ̀pá tàlúlà bí àìnàhùn kọtìlù bí àìnàhùn zọ́lẹ̀mù àti yọ̀ǹda fáwọn tí wọ́n bá jẹ́ àwọn mùsùlùmí ayọ̀ǹda fún wọn pé wọ́n ṣàbòsí fún yín ni o ayọ̀ǹda fún yín kéyìn náà dábà tó gbọ́ báwọn fọwọ́ kàn yín ẹ̀yin náà bí e padà wà ìnà lọ́ha àìlẹ̀ náà lákàjì ọlọ́run ọba àlejò ọlọ́sìn lágbára láti pẹ́ lọ́wọ́. fún ọgbẹ́ tó ṣe déèkì onígbẹ́nà lọ́gbẹ́nà sọ ayẹ̀wò kalẹ̀ fàárọ̀fù ẹnàwó sẹ̀yọ̀kúnù kẹta àwọn àmọ̀ wípé á ah, tó dé yìí o yóò padà di káfíjà kọjújà yóò padà di ká máa lẹ́ra wa lóko ìdámbà rẹ̀ yìí o. yóò sì làkọ́kọ́ ááyà tọ́lọ́wọ́ bẹ̀rẹ̀ ní tí ọlá sọ̀kalẹ̀ fáwọn mùsùlùmí pé ẹ̀rì máa wá jàmbá yìí. àwọn afọ́ni ká dúró ká ẹ̀kọ́. níbi wípé náà fáwọn mùsùlùmí kí wọ́n gbèjà ara wọn káwọn náà bẹ́ẹ̀ ní bá gbèjà wá bá wọn jà ọlọ́run sọ nígbà táwọn mùsùlùmí tó dé sọ̀kalẹ̀ ọlọ́run bó pa àwọn mùsùlùmí láti ẹ̀kẹ́ ẹ̀jà ní maka torí pé kò ságbára lọ́wọ́ wọn. èèyàn sì ní máa lọ́jà níbi téèyàn ti fi àbá kan gba mẹ́fà tí wọ́n kó báyàn yẹn gbọ́dọ̀ ńlá káyì. ọwọ́ níbi kan kò sí nǹkan tó wọ́n lè fi bá wọn àjà. wọ́n sì ń ṣàbòsí fún ọ lóòótọ́ wọ́n kò nira bá ọ lóòótọ́ sùúrù dájú kọ́ náà nígbà lọ fún wa bá ń tí ó pọ̀ jẹ́ ipò tá nàbí ń bẹ ní mákàtà àwọn sàábé wọn ò lè dájà wọn ò ní nǹkan kan tí wọn gbára lé ọlọ́run bẹ lóòótọ́ ṣùgbọ́n wọn ò ní dá lè pè ní alquwal madiyya àwọn mundane power àwọn agbára tí ìyẹn máa ń dára lé láyé kò sí ọlọ́run bò wá tì mí kájà. ìfẹ́wá dé màdínà tọ́ka balẹ̀ táwọn náà ní sọ̀pọ́tà tí wọ́n ní hẹ́lpà kọ́dà bí ò tí ìkú táwọn akẹ́fọ̀ rí ìgbọ́n lọ́run tó wá yọ̀ǹda fún wọn kí wọ́n jà. àwọn afáàní náà wọ́n bá wà lókè ọlá nígbà tí yóò gbé òfin jihadu kalẹ̀ jihadu jihadu táwọn ń pa irun ó lásìkò tọ́lọ̀ tó sọ ọ́ dòfin. ní maka jihadu ti ń bẹ jihadu ìfowóatẹ̀lé ìjà nìkan ni jihadu ká yọ idà sí ara ká òtí sí. pẹ̀tọ́nà wọn bá rí báwọn mùsùlùmí bẹ ní maka tí wọ́n kéré ju àwọn kèfèrí lọ lọ́wọ́n ní máa jáwó. pẹ̀tọ́nà bẹ maka táwọn kèfèrí tí wọ́n ń kọjá wọn lórí ọlọ́wọ́n ní ìgbà tí àwọn mùmìnú tó ń bẹ káànábì ń bẹ Mákà táwọn akẹ́kọ̀ọ́ yìí fẹ́ pa nábì ọlọ́wọ́n wò ní ànábì yá bá wọn ja oníkó sápọ̀ ní ìgbà wo lọ́rùn tó ní kí wọ́n jà nígbà tí wọ́n ti ríbi jòkó nílẹ̀ Màdínà táwọn náà ti nílùú táwọn náà ti ní stéètì láti lólórí àti láwọn tí ń dá wọn tí ọlọ́run tó wá ní àsìkò pé ẹni máa jà á tó ọlọ́run wọn sọ àyà kalẹ̀. ọlọ́run kan wọn sọ àyà kalẹ̀ ọlọ́run ní owó ìjà ká máa jà. kùtù pẹ́ sá àyà mi kó sọ kalẹ̀. ọlọ́run wà kọ́ọ̀tìmù ẹ̀yìn mùsùlùmí wà kọ́ọ̀tìmù fi sẹ̀bílì ìyáhì gàdínà yóò kọ́ọ̀tìmù ìlànà. fẹ́yìn mùmùmí àwọn tí bá ń bá yín jà yín ní ìbá wọn jà. Ayà yìí ó tún ṣàlàyé pé kìí ṣe gbogbo ẹ̀lẹ́bàjá o kìí ṣe gbogbo ẹni tó bá jẹ́ ọ̀tá ọlọ́run lẹ́bàjá o lọ́tà ọlọ́run tó bá ń bá ẹ̀jẹ̀ wọn ni ẹ̀bá àdá lẹ́bù kàtó yìí. nígbà tó wá ayé adọ́rọ̀ ju wá ní káwọn mùsùlùmí lágbára dáadáa wọ́n ti sọ̀rọ̀ gbé ayé àwọ̀kọ́ tì lórí lóṣù kí ìràká fàtẹ́ kàmáyé kọ̀ọ̀tì lónà kan èyí ni báwọn mùsùlùmí jà ẹnu wúwo ẹni báwọn kékeré báwọn jà báwọn náà ṣe ń bá yín jà ẹnu wúwo. láti pé àwọn àyà tó gbèjì àdùwà circumstantial verses ni wọn tó ṣe pé ẹ̀ẹ́kẹ̀ wá mú àyà ẹ̀ máa wá lọ gbèrò láwọn circumstances tí yóò tó ṣe lò ọ̀gá rẹ̀ ni wípé nígbà tí àwọn kẹfẹ́ rí bá ń dáa àwọn mùsùlùmí là ìgbàtí tó wọ́n wá ọ̀rọ̀ tó wá ẹ̀rọ tó wà wọ́n dá nǹkan àwọn àyíká ìgbà àǹkà àwọn àyà tó pàṣẹ jihadu yìí jihadu dafa'i ọ̀rọ̀ àṣẹ pé ẹja in defensive kẹ́ẹ̀ fi defend ara yín ìtúwáyé Islam wá gba yín kalẹ̀ dáadáa tán ọlọ́run wá sọ ayé وقتلوهم حيث ستفتلوهم وأخرجوهم من حيث أخرجوكم ẹ̀yin náà fi kí ibi tẹ́ ẹ bá ti yá ọ̀nà tó fẹ́ yẹn láta wọn. kọ́dà lẹ́yìn ìgbà náà lọ́n tún wá sọ ayà mi nìkan ní pé kọ́ọ̀tì ní òhun àtàlẹ́ tẹ̀kù ní fìtìlá wọ́n kú ní bìtìlá kú lóhùn dùlá. táwọn kẹfẹ́ rí ẹ bá wọn jà tí òfin ní sí ìṣẹ́bọ lórí ilẹ̀ náà tó méjì ni jihad jihad àkọ́kọ́ ni kájà káfí dìfẹ́ǹdì ẹ̀mí wa àmọ́ ń pèlú ní jihad àdáfà defensive jihad jihad ní sí ń bẹ àmọ́ ń jà káfí dìfẹ́ǹdì ẹ̀sìn ìwé ń pèlú jihad àtàlà yẹn ni propagating jihad ìmọ̀ràn méjèèjì náà ní ń bẹ́ẹ̀ ó sì nígbà tí ó tọ́ ká tó ṣe jihad. ẹ̀rọ ìgbà wa ẹ̀rọ sọ̀kalẹ̀ lẹ́yìn náà wá bẹ̀rẹ̀ sí máa ṣáàtì àwọn mùsùlùmí láti ṣàlàyé fáwọn mùsùlùmí lọ́nà tí wọ́n pàṣẹ káṣí jihad o. Jọ́sìn ń pè ní jihad ní ìgbà fẹ̀mí èèyàn kí èèyàn lọ fẹ̀mí lẹ̀ kí èèyàn lọ para yẹn. Ìjọ ni ọlọ́run ọba àlùkẹ́rẹ́ jihad náà ń pè náà. ẹni tẹ́ wàá sọ fún pé ẹ̀mí òun tó sóò lọ́ọ̀bù tí kìíní kẹta gun ọ lọ́wọ́ tó sáré gbé lọ sókà tó kéde kí n má bàa kú ní kí ẹ̀mí òun fún ọ̀nà nǹkan ẹ̀kọ́ lé àbíkọ́ lé wàláyé òní inú níbi tí ti dé tó ní àìmọye àwọn míì tó gba mẹ́kà nínú ìgbàmọ́lẹ́jà. bẹ́ẹ̀ sì nínú ìpìlẹ̀ ká gbọ́dọ̀ fi jẹ́ kí wà lọ́kàn rẹ̀ ká ka tí máa jihadu. jihadu tí ní ìbú o. tí ti rẹ̀ máa lọ́n jogun jẹ. o. àbílẹ̀ nígbègún ìjọba nàìjíríà bá nílẹ̀ fún ẹ̀yìn áfíríkà kìríkà pàtàkì ẹ̀ lọ sí islamicanism tẹ́lẹ̀kẹ́ lọ sí ẹlẹ́kẹ́ lọ kú ẹni bá padà wá wà ọlọ́kì yóò kú jẹ abẹ́ ẹ̀kọ́ ni ṣùgbọ́n àwọn tí wọ́n wá yàtọ̀ ẹ̀sìn ìlànà eléyìí yàǹda fún ẹ̀ẹ́dẹ́gbẹ́ bí i bá ti wá púpọ̀ fáwọn fámìlì ẹ̀ wọ́n gba owó gbogbo sí ọ̀dọ́ wọn ní dìkà tuntun wà sí jìhádù sí fáwọn mọ̀mìnrin àwọn ayára bẹ̀rẹ̀ sí sọ̀ka ẹ̀ lóríṣiríṣi lọ́nà fún sàlàyé orí ọlẹ́ ẹni tá bá pa sójú ọ̀nà ọlọ́ ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا بل أحياء عند ربهم يرزقون lọ́jọ́ náà bí báwọn tí wọ́n lọ sójú ọ̀dọ̀ kan wá pa sójú ọ̀nà ọ̀rọ̀ ẹlẹ́pẹ̀ wọn ló kú máa kú ní bá ti kú sí jihad kú báwo ìmọ̀lù àdéhà náà ní ẹni láti kú sí jihad ní kú báyà báyà ń tọ́ wọ́n sì sọ ẹ̀mí rẹ̀ báyìí wọ́n gbé sínú àwọn ẹyẹ ẹ̀kan nínú àwọn ẹyẹ àjẹ́ náà á máa gbádùn bó ṣe wù àwọn àyà wọn ń sọ kalẹ̀ láti fi cháàjì mọ̀rá àwọn tí ó lọ jà wọ́n sì jẹ́ni tí sísọ kalẹ̀ àwọn àyà yìí má dé kó yọ ọ lẹ́nu kọ́dà àwọn tó ń jàjà fáyé náà yóò láwọn nǹkan nǹkan tí wọ́n fi máa cháàjì mọ̀rá àwọn kí náà sọ fáwọn àmì tí wọ́n fi wọ́n máa mẹ́ta náà máa ṣe lọ sí fọwọ́ máa ṣe ọsúnú wọ́n ti máa rántí fún wọn láwọn ọ̀rọ̀ kan yóò ní láwọn àdéhùn kárẹ̀ ní àdéhùn ayé ṣì lásán ni àdéhùn ní ìgbé wọn ní ìrọ̀ wọn ní ìrọ̀gàdà fún wọn lágá tó ń ti bẹ́ẹ̀ wọ́n ṣe lọ tíra yóò tún jàjà ló tọ́ fífẹ́ lọ jàjà nípa ní lílo nílùú àwọn kan máa ń jàjà ogun kí ni lọ́jà ìlú kẹtù gbajúgbajúmọ̀ ìlọ́jà níta yìí tí wọ́n lọ jà káàkiri tí wọ́n lọ dìfẹ́ndì àwọn ìlú káàkiri wọ́n sì ju wọ́n sì jà àgbàlọ̀ jà ń sùn jà jà fún wọn jà sáfún wọn lọ́wọ́ fún àwọn alájà náà wọ́n sì jà lọ́lọ́run wá sí ọlọ́run náà nǹkan bá dé báláwọ̀ kan náà lọ jà jọ ọlọ́run náà kò yẹ kó ní wa lára tí ọlọ́run tó sọ fún wọn ní àwọn ááyà mi pé ẹ wá wò nígbà tí ẹ bá ti jẹ́ pé bẹ́ẹ̀ mọ̀ ní ẹ̀yìn kọ́lẹ̀ lẹ́nu yìí mà. tẹ́lẹ̀ náà ìgbà tí ẹ tí ì jẹ́ mọ̀ ní ẹ̀yìn kọ́lẹ̀ ní ọlọ́run ní bẹ́ẹ̀ bá ti wá tún lẹ́yìn gbà fọ́lọ́run inú àmì pé gbà fọ́lọ́run ní kí gbogbo oríkèé oríkèé ara yẹn yọ̀ ọ̀dà rẹ̀ fọ́lọ́run ọlọ́run tó wáá jẹ́ kó yíra pé kọ́dà ẹ̀mí yín òun jìrà kì í sì táwọn sàbẹ̀ nìkan lo nílé pé ọjọ́ mùsùlùmí ẹ̀mí ìrìn rẹ̀ kọ́lọ lé tí jihadi òríjìnà bá dé lónìí tí jihadi òríjìnà àwọn jihadi pọ̀ lágbàáyé tí jẹ́ fún jihadi o tí ò pé tí jihadi òríjìnà bá dé èmi àti yóò gbọdọ̀ sáwọn tí jihadi òríjìnà bá dé kò tọ́ka sá especially tí ò bá sáwọn ẹlòmíì tí. ń stand out like gbé jihadu òtútù náà súnmọ́ àfìyà sí. Táwọn sàábí bá sá lánàá bí òun ìsìláàmù sọ iná. À ń padà bọ̀ wọ́n ní. Ọlọ́run ní ìlànà lọ́wọ́ ṣọ̀rọ̀ nínú ẹlẹ́mú na ní fi ṣàwọ́n gba kí wọn lọ lẹ mí ní sẹ gbàrẹ náà gbà yìí kánú ebi ebi ebi lè má pẹ̀lú ní inú ṣe ibi kójà kò sí níjà nítorí tọba tó lẹ mí ní ọ tó dẹkọ ìjà kí là ń kírun lọ́dọ̀ bí àgbẹ̀ tí wọ́n ń kírun lọ́sùnmọ́ àwọn ó lè máa gbádùn òun lọ́ba wọ́n la kó nǹkan ló lẹ̀mí ọlọ́run ọba tó lẹ̀mí sọ wípé òun fẹ́ kó kírun tọ́lọ̀ ń tó náà ní bá ní jihadu oríjìnà kan ti wá wà ọ̀n báyìí gbogbo yẹn jáde ẹ̀ lọ jagun fẹ́sọ̀ lọ ẹni bá sá ó ṣiṣẹ́ tó lè bá rọ. ẹni mo sọ̀sọ́ lẹ́nu nínú àwọn iṣẹ́ tó yẹ ní iṣẹ́ tó yẹ fi rí parọ́ anábìka méjì fún wa. ìtẹ́kùn ẹ̀sábà ìmúdẹ̀pàtì ẹ̀bẹ̀rù àwọn ìwà méjì ìtẹ́bí yẹn bá ṣe ní parọ́ láyé àtàlẹ̀kẹ̀yà ama inú ẹ̀ ní kéèyàn sẹ́gun inú ẹ̀ ní kéèyàn wọ́gbọ̀n fún inú ẹ̀ ní kéèyàn jẹ́ ìgbà inú ẹ̀ ní kéèyàn jẹ́ ìmúra inú ẹ̀ ní kéèyàn sáré ju ogun ìfẹ̀rọ̀rù yẹ̀rọ ìmọ̀lẹ́dá hàfi. ó ti yá afáàlì nípa aláàbẹ̀rẹ̀ àgbẹ̀ni àwọn àbọ̀ tó tó ń ah, tó bá gbà sá lọ lè báyọ̀ jẹun tí n tó ń sọ ni pé ẹ̀sìn ọlọ́run kó bàjẹ́ kẹ́mi tẹ̀ ẹ́ ìmọ̀ sí àdẹ́ẹ̀kọ́. ẹ máa mẹ́rin jẹ́ lọ. ṣèlú àwọn nǹkan báyìí ni jihadu gbé wá nígbà tí ń jẹ́ ọ̀rọ̀ jíjí ná jihadu lásìkò ànábì. lẹ́nu tí wọ́n á jáde àwọn sàábì pẹ̀lú àwọn oríṣiríṣi ọ̀rọ̀ tí ń ṣàlàyé fún wọn status ti jihadu wà ní Islam. inú ẹ̀ وجاهدوا في سبيل الله ẹjagun sójú ọ̀nà ọlọ́run fẹ́yìnà ìjìnàdà fi sẹ́bílì láyé bá bọ̀dọ̀ àbúrò àbìbí jàdínlá. lẹ́bìnrin ìjagun sójú ọ̀nà ọlọ́run ojú ọ̀nà kan ló jẹ́ nínú àwọn ojú ọ̀nà lẹ́yìn ó gbà kọ́dà yóò jì ńlá wọlé ní àyà àmì lọ́gọ́rùn-ún nígbà nàìjíríà sójú ọ̀rọ̀ náà tó lọ tó padà wá àìmáyé ìbànújẹ́ rẹ̀ ní ìsàlọ̀. Inú ìdá nàbì tó sọ láwọn ọ̀rọ̀ tó dé ká mọ pàtàkì jihad. Afẹ́wà Abu Hurairah radiyallahu ta'ala anhu wọ́n ní ká rajulun ila Rasulillahi sallallahu alayhi wa sallam. Arákùnrin kan lọ́ba nàìjíríà kan. Ilé ìwòsàn ọ̀rọ̀ àlè ní àmàlẹ́yà àti ìdórí jihada ẹ̀kọ́ mi níṣẹ́tọ̀ ẹ̀kọ́ mi lẹ́ka kẹ̀kẹ́ tí mo máa ṣe tí ilé òní ìlọ́jà kẹ̀kẹ́ mi ìlọ fún mi lẹ́ka ní tí mo máa ṣe tí ń yẹ pé táwọn olùlọ́jà ló bá ti lọ jagbó ìlú kan jẹ̀kọ́ ní èsì nínú ẹ̀sán wọn gbà alábi láyà jìdù lẹ́bi ní ìmọ̀ ìmọ̀ tí mo tún lè ṣe tí dáadáa ló fi wá ju ti ẹni lọ jagbó tó gbẹ̀mí ọ̀fọ́lọ̀wọ̀. قل هو واحد هل تستطيع إذا خرج المجاهد أن تدخل تدخل مسجدك فاسبيل الله sígbà tí ẹni tẹ́lẹ̀ kọ́ lọ jágun nílùú sùlámù nílùú kẹfẹ́ríkà bí àwọn tó lọ sí lómi ní ọ̀rọ̀ ṣé tẹ́lẹ̀ tó bá lọ rúùn máa lọ rúùmù látòní tí ó wà ní láfta two years wọn náà wà kó lẹ́wọ̀ àlejò kó sí mọ́sálásí pàtàkùn mọ̀ wálé àtàkùn ọmọ wa yẹn nábìlà sálámà ní ọmọ wa yẹn sálámà yẹn sálámà ó ní tiẹ̀ fi nábìlà yẹn yà á lẹ̀ tí n tó ń tàn wọ́n fi dé. Wàtàsúmù wa látùbù tí n gbèsè pé ọwọ́ ọmọ yẹn nábìlà nìkan kan ọ̀tún máa wá gbà lọ ní sáyẹ̀ gbà lọ́jọ́ kan. Sọ̀rọ̀ ìsẹ́rẹ́jù ọ̀tún tí ẹni tó lọ jẹ agbó fi dé. Ẹni kọ́ ọ̀dà náà ṣẹ̀ṣẹ̀ àyà lẹ́gbẹ̀ẹ́ torí pé njẹ́ tí ẹ̀sìn olùjagun bá ti kó ilé wọn ni wọ́n ti bẹ̀rẹ̀ sí máa pọ̀ ẹ̀sán kọ́fùn kọ́fùn kọ́fùn tí ìfowó kan irú àwọn ọ̀rọ̀ báyìí fi cháàjì àwọn mùsùlùmí sí ti àádù ní tí àwọn ọ̀rọ̀ ànábì tó pọ̀ nípa jihadu pọ̀ díkà ayé kátà nítorí àsìkò fọ́dí sísá àdéṣe afáyé kó fún wa láwọn oríṣiríṣi nípa bẹ́ẹ̀ mẹ́rin áyà àwọn sàábì náà wá gbọ́ ilé pé wọ́n fẹ́ láìkì jihadi wọ́n fẹ́ láìkì kẹ́kù sẹ́sìn ọlọ́run tó kò kànà yóò sì lọ́fi lè jagun ọlọ́run mọ́lá ikú bá wù ẹ́ lọ́gbọ̀n lọ́wọ́ àwọn àmì kí ló fà á sẹ́ tí wọ́n ní ní ń jó lè ń jà wọ́n sì wá pé àmì àtọ́ka wọ́n sì wá sábà wá. wọ́n ti kọ́ wọn bẹ́ẹ̀ wọ́n ti fún wọn láwọn wọ́n ti jáde làákàyè wọn ni ní kọ́ọ̀sì ayé sì rèé wọ́n ní wàhálà kan sẹ́dáàrọ̀ sẹ́dáàbí ní wọ́n ń jà wọ́n sì wá dé àwọn lọ síbẹ̀ wọ́n di àwọn ẹ̀ka síbẹ̀ táwọn fẹ́ kú tí wọ́n wọn ò fẹ́ kú ṣùgbọ́n wọ́n ti wọ́n ti tírẹ́nì wọn láwọn tírẹ́nì kan tí wọ́n fi rí gbà ah, ayé ò lè dá fi orí iná àmàdé. ìṣọ̀lá ọ̀dọ̀ àdìkẹ́ ọ̀lá wọ́n jẹ́ gbogbo pọ̀ nínú ìṣọ̀lá ìsìlámù. àwọn ogun kan bẹ anábì ọjà anábì ńlá àwọn èèyàn lọ́ní àwọn yìí máa ń pè ní albu'us wọ́n ti máa ń pè ní asàrọ́yá wọ́n ti máa ń pè ní alùwọ́ká àǹdàmì àwọn gbogbo anábì ò lọ ó kà bá àìsà ó délégéètì kẹyìn tí ní ẹ lọ sí ẹnu jàbúwà òkú sọlí ní abáka sọlí abáka. àwọn míín sì ń bẹnu àwọn ojú anábì yìí lọ òun gan ni commander in chief àlẹ́bí yìí ṣòfò kìí ṣọlẹ̀ ohun dandan ni ó lè di ogun yíṣe kí ló sì ní ìdí ogun fẹ́ pẹ̀lẹ́ ńlá ohun dandan ni ó kọ́kọ́ lọ fún àwọn ní frontier tó wà ní front of the war àwọn ogun fúlàní nábì hàn èèyàn náà táàmì nábì gàgà fúnra wọn tí wọn ò jà a kà á sí méní méjì wọn ní twenty eight sorry ìtàn nábì jà òun ló lè di ogun forty sí twenty eight ogun àtàdìjà mọ́nà nàbí ọlọ́wọ́ bá ọlọ́wọ́ bá gbé sórí àwọn olùgbò ẹ̀dá ayé kìí ṣe lásán ó ṣe é lò. ẹ̀dá nàbí ò wá lọ láwọn ogun tó yẹ pé ànábì wá àwọn sàábì lọ ní Dubai wọ́n kà sí forty eight. gbogbo tèyí tàbí wọ́n á jà àtẹ̀yí tí ó jà ló wá kún fún ahkam ẹ má nílùú Madina ìlú àwọn òfin ẹ̀sìn gbogbo tí ìsìláàmù fi jẹ́ dáwọ́lá ìsìláàmìyà islamic country islamic state gbogbo àwọn òfin àsìkò àwọn ogun ìyílẹ̀ náà lẹ́kọ̀ọ́ máa jáde kò sóògùn nǹkan tá àníyàbíjà táwa sọ dọ́kà àwa ní rí a very copious lessons tí ìyẹn ó kó jáde àbá nàbí wọn ara wọn sàábẹ lọ jagun nǹkan bí èyí tí wọn jà wọn ń yin jáde mi àbí wọn tiẹ̀ lọ wọn wọn fẹ́ lọ jà wọn padà já má tí ò tún sáwọn ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́ tí ń bẹ ń bẹ àwọn ìran ogun nàbí jà ní ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́ bí àwọn káàdì ìwọn a máa kọ́ra wọn ní gbòòrò ní ogun ànábì alhassan tí ń jẹ́ ọmọ ànábì wọ́n ní wọ́n káwọn ẹ̀rí mà gáàsì ànábì bá ànábì ṣe ṣe ìjagun káàkiri. Ètò sáàdì ilé bàbá àwọn máa ń táwọn jòkó lẹ̀ máa kọ́ àwọn ní mà gáàsì ànábì àwọn ogun bá ànábì ṣe ìjagun ká máa yọ àìlè múra lẹ́kọ̀ọ́ àn gẹ́gẹ́ bá sì máa ń kọ́ àwọn lẹ́kọ̀ọ́ àn kí ló fà kò fẹ́rẹ̀ ṣe ogun táwọn ànábì jà abẹ́yìn tó rán yàn lọ́dà tí ò sọ́pọ̀lọpọ̀ ẹ̀kọ́ ìgbésí ayé lẹ̀. Àyẹ̀pọ̀ àsìkò àárín lè láǹfààní àti bára wa sọ̀rọ̀ lò. Àwọn nǹkan ilé tó ń bẹ nínú ìgbésí ayé ànábì tí gbogbo ẹ̀ ló kún fún àwíkọ́ṣe dáadáa. Láàbì gbọ́rọ̀ ọlọ́run yé pé nàkọ́ni kan ní alákòó. في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا ولقد كان لكم إن بفوه في رسول الله لنا ودشي أسوة حسنة àríkọ̀sí dáadáa lòmọ̀ kánà àrùjọ lọ́hà ẹ̀yà òmàlẹ́ àfẹ́rọ̀. Fún ìgbèrè tí bá ń ròkà pé òun fẹ́ pàdé ọlọ́run dáadáa tí ń ròkà pé òun fẹ́ pàdé ọjọ́ ìgbéga kìyàmà dáadáa wá zàkàrọ̀ lọ́hà kàfírà wá ń tún rántí ọlọ́run lọ́pọ̀lọpọ̀ kí ẹ bá jòkó káwọn ọgbọ ànábì nínú ẹ̀mí kan. ilé ìgboro àwọn ìṣẹ̀lẹ̀ tí ń bẹ nínú àwọn àfáà tí ń sábà máa ń ṣàlàyé ọgbọ́n àdínábì fún wa tí kò wá ṣàlàyé àwọn ìtàn ayé àwọn ẹ̀kọ́ rẹ̀. olùkọ́ àwọn àgbà ibùdó olùkọ́ yìí nì wọ́n á máa ṣàlàyé ogun àdínábì kọ̀ọ̀kan àti tí ń bẹ pẹ̀lú àwọn ẹ̀kọ́ iye ọkọ̀. ṣùgbọ́n a ní twenty seven twenty eight alábìíjà lórí ìjì forty eight ló wáyé a sì ní ju bí ọjọ́ mẹ́fà lẹ́nà sí méjì lẹ́yìn ọ̀nà mẹ́sì ọ̀tọ̀ lọ́jọ́rò ó jẹ́ méjì monday ó jẹ́ mẹ́ta tuesday ó jẹ́ mẹ́rin wednesday ó jẹ́ márùn-ún tọ́sí nǹkan mẹ́fà gbọ́dọ̀ sí kápẹ́ ní sátidé nítorí twenty eight of november a sì tún fẹ́ fún wa lẹ́kọ̀ọ́ ilé àdẹ́bì nígbà lẹ́nu sì torí. Ànábì as a husband bóun ló fi tó lé ẹ̀. A níbi àti kọ́ ẹ̀kọ́ ń bẹ̀. Àwọn àyèmí mi ẹ tó fẹ́ ṣàlàyé fún wọn nípa àkàlákùn nàbí. Àwọn àwa tá nàbí fi gbáyé. A tó fẹ́ ṣàlàyé nípa dàlá èrò lòbí wájú yìí wọn lọ ẹbí sáà tì ní. Àwọn ojú ń jẹ́ àmì tọ́lọ́ fi dé ká yé màgà. Ẹni ọlọ́ọ̀ ànábì ọlọ́ọ̀ ló ń jẹ́ nìkan àti ìmúdọ́lọ́dì lọ. Mo nínú àwọn ogun tó pọ̀ tá lábí ìtàn mẹ́ta péré náà láàfẹ́ mọ́. Àti mú mẹ́ta wọn. Ìtàbá wa nílẹ̀ láwọn ọ̀kọ́ pẹ̀lú ògbó ọlọ́run ẹni bá fẹ́ níta máa ti ráwọn orúkọ kọ. Ṣùgbọ́n ní tọ́lọ̀ mú kó lè kàtíà kó lọ wá tíyàkà. Yóò bá ṣe lè gàkẹ́ alihamdulilayi. Àníwá ti ṣe sí ìwé náà. Ó gba àwọn tíyà lẹ́bi wọ́n ní sí ìwé. wọ́n lè ṣe sí o bẹ́ẹ̀ ẹ̀ ń gbọ́ pé tí àdá ń ka ìrọ̀ yìí ṣe wò. kò sí o ní opportunity or excuse pé àlọ́ ọ̀bá má gbogbo tí ń bẹ̀rẹ̀ láàrin ẹ̀ lóòdà àmì àwọn òbí ọ̀fẹ́ ọ̀tún ń kà ẹ̀yìn ìlú àti ọmọ ọtẹ wa alẹkùn wa nìkan jẹ tọba ka ní kíka ẹgbẹ tó tó ń bẹ ń bẹ gbogbo náà tó láti wà nẹbi. gbogbo nta àrùn síbẹ̀ kan náà wọn tà nẹbi tó kura ní o máa rẹ sọ nípa rẹ nígbà kàṣọ yìí hànà ọ̀tà lẹ́rẹ̀ àjà ẹ̀ fẹ́ dàrẹ́. a fún wọn nípa bàdà yìí. a ṣàlàyé fún wọn nípa ọ̀hùd a sì mú àlàáhàzà. bádírù asàlàyé fún wa lónìí. àwọn àbáwọn àfáà ní asàlàyé ó fún wọn sátidé. Ọjọ́ lójú ní nínú Wọ́n sì ń ní nínú la fẹ́ sàlàyé. Ogun àdúgbò kan náà ń pè ní ìlú kan ni ó súnmọ́ mẹ́ta sí nàìjíríà náà ń pè ní bádẹ́rù. Tótóbi náà ní bádẹ́rù agbègbè ànábì tá bá sọ lóko. Ó kọ tá máa ń sọ níwòye síbi tóbi ó ti ṣẹlẹ̀ ní. Lẹ́yìn náà pé fíìdì kan tí ń jẹ́ orúkọ kan lógún ti ṣẹlẹ̀. Ó wà fi fíìdì ń sọ ọkọ̀ ní òkú ogun lóko ṣùgbọ́dé ànábì jagun ládùúgbò bá dárí ọ̀làdé ń pè ní zanzibar àti ìbàdí. bádárì ọlọ́gá ogun tá ànábì jà gbogbo ẹni bá ànábì jagun bádárì ó ṣòríire tó bá jà á nígbà tí bá ń jẹ́ mùsùlùmí. bádárì lógun táwọn màláíkà náà wá látòkè sánà ọ̀bájà. táwọn màláíkà sọ̀kalẹ̀ látòkè sánà wájú ní àmì mùsùlùmí wọ́n ní kìkì nínú sọ́mọ́ ànábì pé bẹ́ẹ̀ ṣe máa ń fi bádárì tẹ́ ẹ máa fi ń ṣogun ẹ̀sà láwùjọ yín tẹ́ ẹ máa fi ń gbé àwọn tí ó bá jà láàrúgbẹ́ náà ah, lágbèjà ọ̀dọ̀gbọ́dọ̀ yìnyín lánàá. àwọn ará láwùjọ màláìkà ní bá bá wa jà á láàrin ọ̀hánà mọ́ ní àmàlájà ìfìdàgbàdà yìí kì í ṣogun lásán. tí wọ́n pọ̀lọpọ̀ àwọn ògbóǹtarìgì àwọn bùdáàbù kẹfìrí bádárì ni wọ́n kù sí. àwọn ọ̀tá mùsùlùmí yẹn àwọn tó ní kí àwọn náà ní the biggest milestone ṣe ń bẹ lójú ọ̀nà dáwà nábì nígbà táwọn wá lọ sèré sèré sèré ọdún ni wọ́n kú ní kúkú yẹ̀yẹ́. bádárì ọlọ́wọ́ bá ẹlẹ́kì ọlásàlàyé ọ̀pọ̀lọpọ̀ ọ̀rẹ́ fún wa nínú Qur'an lásìkò tí lọ láwọn ìṣẹ̀lẹ̀ kan tó ṣẹlẹ̀ sáà ìbádàfẹ́. ká má gbàgbé ọ̀pọ̀lọpọ̀ àwọn tó sá lọ màdínà náà àwọn mùsùlùmí mẹ́ka wọ́n fi ibú báyìí wọ́lẹ̀ ní o wọn ò sì gun àwọn ará o ẹlòmíì tó ní billions of naira alẹ́ kò ní kú wọn ò ní kókó ẹlẹ́kùn tó lọ́wọ́ bẹ̀rẹ̀ ọtí ẹni tí ń gbé tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ pàtó bẹ́ẹ̀ ẹ̀rọ àti padà bá sá lọ sílùú mìíràn níbi olóògbé ọlọ́mọ pẹ̀lú pọ́pátì díẹ̀ lọ́wọ́ kílẹ̀ ẹ̀sẹ̀kejì ẹ̀sọ̀ tí ń nàám pọ́pátì sì ń bẹ ní pẹ̀lú rẹ̀ o ẹ̀kàn wá rí díẹ̀ tó náà ní ẹ̀ka ẹ̀dìdì ó wà ó wà ẹ̀sìntì ànábì kọ́kọ́ láwọn òfin nìkan tí wọ́n ṣe káwọn ará mọ́ta àgbàdo àyẹ̀fẹ́ fọwọ́ kàn àyẹ̀fẹ́ sí jù wọ́n ò ní tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kì í ṣe tìbílẹ̀ àwọn lásìkò tó dáa àwa náà wá níbi àti máa ti sọ́ọ̀bù. àwọn ará mọ́kà tí wọ́n ní source of economic growth kẹjú kánà padà nìkíni ilẹ̀ sàmù ilẹ̀ fìhìn ìfìlẹ̀ tẹ̀sídáì ọ̀sán lásìkò ọyẹ́ wọ́n lọ lásìkò ọ̀rọ̀ wọ́n lọ. Mo sì ní ìbò ní ìdíyẹ́rú tí wọ́n gbà lójú ọ̀dí ìlànà kò sí ibi tí ọ̀fẹ́ gbà lọ ṣáàmù ju mọ̀dínà súnmọ́ ṣáàmù dà kẹ́lá nìkan súnmọ́ ló súnmọ́ ṣáàmù ju àdúgbò mọ̀dínà súnmọ́ síríà ju mẹ́ta lọ so ní kí wọ́n gbà náà ni akọ́kọ́ ń tà náà ni ọmọdé káyọ̀ ẹ̀sìn anábìtì ọwọ́ tí a ti bí àwọn kẹta lè pè láwọn aljawasis àwọn ojú àwọn cid àwọn ọlọ́pàá tí wọ́n lè wọ́ṣọ̀ wọ́n láǹfààní àti mọ́tò àwọn lẹ́yìn àwọn ọ̀pọ̀ tí wọ́n gbé náà kò ní ṣe wáyé ní padà báyìí wọ́n ti rẹ̀ ọmọdé àjà ní sáàmù wọ́n sì padà bí dáadáa yìí sàlẹ́bí láwọn kan tí ń yà tí ẹni wọ́n ń fà lábẹ́ ní fọ́nà àwọn fọ́nàtì. Ètò àwọn sọ̀rọ̀ kí ó ṣe lọ sí ìtọ́jú ẹlẹ́bọ níjọ́ náà náà kò tí ì gbàsílá ó padà gbàsílá àmì ló dàgbà díẹ̀ lọ àná. òun ló rajà ní sáàmù ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin sì wá kó báwa náírà lọ́wọ́ báwa náírà lọ́wọ́ fún kì í sọjà tí ẹnìkan ní ń bọ̀ ọjà tí ẹ̀tọ́ pọ̀lọpọ̀ ọkùnrin sì náà ní stéèkì ń bẹ̀ ní ń bọ̀ wá lójú wa gbọ́ kí wọ́n ń bọ̀ wá o láti wá dúró sí gbogbo Madina pé ha ti ní ayélujára Quraish. àwọn Quraish ọjà wọn ní mbọ̀ kọ̀ntínà wọn ní mbọ̀ wá yẹ o fi ha amwaluhum owó tí wọn náà ń bẹ́ńbẹ́ o pọ́pá tí wọ́n ń bẹ́ńbẹ́ o fakhruju ilayha. ẹ jáde ẹ lọ bàbá la'alla Allaha yanfilkumuha nínú òun yóò dára fún kí ẹ gbàtẹ́ tí ẹ pé díẹ̀ mọ́wọ́ kẹ́ fi kú ẹni pàbọ̀ lórí ẹ ẹ̀ka ni kàkà lọ gbára kọ̀ǹtínà ni ó sì yẹ kó kíkà ah, àwọn ìṣẹ́ gbàgbà ọ̀gbẹ̀rẹ̀ ti gba kọ̀ǹtínà kíkà àwọn ẹ̀kú sì gbà lọ wáyé ńkọ́ ó ju kọ̀ǹtínà lọ. ànábì òlá ni ìlọ jáde nítorí ẹ̀ làwọn tí ò padà jọ́ọ̀dà ànábì ní àwọn mùsùlùmí wọn kú wọn. ànábì ló wò dà ní ẹ̀fọ́ àwọn fẹ́ lọ jagun asàláwò ha mi àbúsù bí á nàlẹ́ tó tí àwọn ẹ̀ ń kọ́ láká ẹ̀ ń bẹ lọ́kùnrin lọ́wọ́ gan. ó lè fi ń tẹ̀ wọ́n ń fọ́ láì tó náà nígbà àwọn ọmọ náà ti fún wọn jáde wọn bá ọ nígbà. sọlá máa rò pé ó dà tàbí bó ń kọ́ kàlás ó náà tó dúró jù. alábìjáde ìwáyà ní ìgbé ọdún three thirteen ní ìrìn three nineteen ní àwọn tó tẹ̀lé alábìjáde nínú ìgbéjì seventeen àkọ́rẹ́ lọ tí àǹkómi yìí ò fún wọn dé ẹ wá pé àwọn ní mẹ́ta mẹ́ta lórí àǹkómi kan anábì náà pé ẹ kẹrẹ àṣàbí lọ. wọ́n ní anábì àlí àjùsá bí kí wọ́n pè ní abúlù báábà bí wọ́n jọ pé àǹkómi kan gùn. wọ́n ti máa ń sọ ni pé ẹnìkan ó gbòòrò bí a fún two miles àyókù orí olùfẹ́ nìkan tí ó gùn abúlù báábà gàdúrà ní anábì ẹ̀wà ayọ̀ ńlá tí gúgùn ti wà fún yín ẹ máa gàgùn anábìnrin sí ọlá kébè jọ́lẹ̀ àbẹ́ ẹ̀kọ́ ṣe ẹ̀rọ pípẹ́ lágbàjì mi lọ tó yẹn tí ìbájọ́ bá jọ́lẹ̀ láàrin kí ọlẹ́lákìlẹ̀ ọmọ ìkẹrẹ lè kọ́ ọmọkùnrin jẹ sọlá kébè wọn jọ́lẹ̀ àbẹ́ ẹ̀kọ́ àmọ́lá kébè òfin dáadáa bí ti yín anábìnrin àjọ máa pẹ́ ìbílẹ̀ sọ́nà bá ọ̀rọ̀ sọ́nà wọ́n ń pẹ́ ìgbọ̀nì kò gbọ́ ọ̀fà pé káwọn máa bẹ́ẹ̀ pèsè máa ń lóyàn tí ẹ bá ń lo ìlàsẹ́ lókè gbèmí náà kéwì náà lè gbàgbé ẹgbẹ́ dáná lọ́gbà yìí lẹ́bi náírà wà síbẹ̀. ṣé à ń tẹ̀lé kẹ́ni dọ́múdọ́mú olówó fún àgbóṣù fìyànà ó lọ sọ fún ọmọ kára abáka wàhálà ní ṣẹlẹ̀ o wọ́n ní wàjọ́jọ́ ẹ̀dẹ́ mẹ́ta ń kọ́ àwọn alábàṣì lọ́nà kẹ́tí wọn fẹ́ fún wọn ní information tí ó ní kẹ́rà síríọ́sì ó ní kọ́kọ́ já ẹ̀ wò náà kẹ́ni ọ̀gá ó síríọ́sì o iye yóò lè dàkú sí ọ̀sùn ẹ̀lẹ́bí ìrìnà ìyá olùsèkìlọ̀ tí ó gbọ́ rẹ̀ lẹ̀ ó wà lẹ́bùn sọ́nù àdúgbò alẹ́bí ìrìnà ìyá ni asá tí wọ́n ní. ẹlẹ́bíṣẹ́ mi kò ní í já yẹn ó lè kọ́kọ́ ṣe rẹ̀ léṣe náà gẹ́gẹ́ alẹ́ sí ọ̀sùn ọ̀dọ́mùdọ́mù tí wọ́n yá rẹ̀ ládàá اللطيمة اللطيمة أموالكم مع أبي سفيان قد أعرض لها محمد وأصحابه ẹ̀sán sádọ́là dúkìá yìí wọ́n máa ti lọ gbẹ̀rù tí mẹ́rin àbúṣù bíi àná o. láàárọ̀ àtúndínlẹ́kùn wa ẹ̀ mú akẹ́ni bá pàdé kẹ́ gbàgbọ́ kẹ́ni bí bẹ́ẹ̀ ni àlùkòfò tó ẹ̀ ràn án lọ́wọ́. ẹni bẹ́ẹ̀ ni àwọn ọkùnrin sì sájáde kí ló ṣẹlẹ̀ ẹni tó ní dẹ́lẹ́gẹ̀tì wọn já òun ní dáa ó ní lọ sí àbújá ni ó ló lílẹ̀ ọjà. Muhammad báwo wọ́n jáde one thousand three hundred ní wọn. Wọ́n pèsè tó pọ̀ mọ́dà náà ọdún ẹ̀fọ́ sínákú lọ́wọ́ wọn ní ìlera ọkọ̀ tá a lọ fi ń júyàn sọ́ọ̀dì ní six hundred lọ́kú sílẹ̀. Àbújá ni wọ́n á lé dẹ́bíkẹ́tì wọn. Àwọn ìlànà ìgbà káwọn mú dé òmùdà lọ́wọ́ tiwọn. Táwọn ò dà níyàn. dẹ́n wọ́n tún wá pọ̀ táwọn ẹ̀fẹ́ta tẹ́lẹ̀ nílò lọ́wọ́ lọ́wọ́ bá ṣàlàyé fún wa báwọn pèpè ní ṣe jáde ìjáde bí afẹ́lẹ́ pa afẹ́lẹ́ báyìí mọ́kànlá báyìí fáwọn yorùbá na àwọn òbí ah, sínú àwọn ọwọ́ tí fẹ́ ìjáde táwọn fẹ́ lọ àwọn fẹ́ lọ pa ni àwọn fẹ́ lọ fagbára hàn ni bẹ́ẹ̀ sì ni kì í ṣe gidigba táwọn ọmọ làwọn máa fi ń sílẹ̀kùn àwọn mùsùlùmí lónìí three thirteen àwọn mẹ́rin three ninety àwọn one three àwọn ilé ìfún wa fún mi ń sẹ́ lọ́wọ́ ní ìyá lọ́wọ́ tí ẹ̀ nígbà ní. bí àkóso fi yára sí jáde pẹ̀lú àwọn ọmọ bàbá ká Abuja ni àbúṣùfíà ní padà wá láǹfààní àti safe lẹ́sù táwọn mùsùlùmí fi jáde ní pé ká wá gbẹ̀rù lọ́rọ̀ rẹ̀ kí wọ́n jù ú lẹ̀ ó ti padà níbi bẹ́ẹ̀rù sá pamá òye lẹ́sìn ó ti wá tí wọ́n rán jẹ́ àwọn ará mẹ́ta wípé ẹ o mo ti bẹ̀rù délé padà o ẹ náà rọlẹ̀ fún ẹ lẹ́rẹ̀ ẹgbẹ́ ti délé Àbújá ìlú dáhùn wọ́n lọ́ ìlànà àbújá a padà báwo ká jáde pẹ̀lú mọ̀ràn pẹ̀lú dọ̀ lọ́nàrú jí àtẹ náà ń yaba dìrọ̀ àdé bájárì tí olóòlẹ́ gbẹ́lẹ́ bẹ̀rù àdé bẹ̀ fànùkì mo bí ya sáré àdán àgbà sùn bẹ̀ fìtìrì yẹ fìtìrì dè apẹ̀rẹ̀ àmà pẹ̀rẹ̀ àmà jó ma pẹ̀rẹ̀ fún wa fanúri muhammadan ká lè jẹ́ kí muhammadu wọ̀ kí ọ káwọn kí ọ ká ní wá fún un ara àmọ̀ lọ gbé bá dárì fún ọjọ́ mẹ́ta àwọn olóyún ọkùnrin fún wa àwọn ìyàwó mọ̀jọ́ fún wa káwọn alábá lè dẹ̀rù ọ̀gá máa lè ká máa lè dí ẹ̀rọ máa. níbi wá gbọ́ pé ah, báyìí báyìí mọ̀ ní àbújá àbújáde máa ṣe. lẹ́bi ní òsì láàrin ẹ̀kọ́ fẹ́ jà ọ̀sàbí ní òsì láàrin ẹ̀ pé òyìnbá gbé láfẹ́ lọ fún àwọn ìyàwó lé. Fẹ́rẹ́sì lẹ́bi níbi àti ṣe ìṣàárọ̀ ilẹ̀ rísì. Olóyún kẹ́ni máa padà púà púà púà púà. Ó níbi àti sáǹpù kí lòdì yẹ̀ wọ̀. Ìbẹ̀ ni ọ̀rẹ́ náà ẹ̀mẹ́bí ìjà padà sílé lánàá ọba afẹ́jà tẹ́lẹ̀ tẹ́lẹ̀ àsìkò tó ọ̀fọ́gbọ̀. Lẹ́bi tó ń bá wọn sọ̀rọ̀ bẹ́ẹ̀. Ìlú ìgbòmọ̀ ìgbòmọ̀ ìgbòmọ̀ ìgbòmọ̀ ìgbòmọ̀ wọ́n lọ́wọ́ bá ń rìfà sáwọn tí òkọ́kọ́ fẹ́ gbà kálímẹ́bí tíráyà tí kọ̀ǹfẹ́ǹsì oníbẹ̀rẹ̀ àwọn ìfáàlì pẹ̀ka náà afamájàka ربك من بيتك بالحق وإن فريقا من المؤمنين لكارهون يجادلونك في الحق بعدما تبين كأنما يساقون إلى الموت وهم لا يؤمنون kàmá àfọwọ́jọ́ka lọ́gbùkà báyìí ọlọ́ọ̀dà rẹ̀ ti gbé ọ̀jáde kó lórí nígbà náà lọ pẹ̀lú kan. ọ̀pọ̀lọpọ̀ nínú káwọn jagun. yujadilunaka bil haqqi wọ́n ti bẹ̀rẹ̀ sí máa bọ́ sí fáńfà pé báyìí náà ẹja padà sílé gbàdá máa tàbá ìyá nàlà wọ́n sì mọ̀ pé káwọn jà lọ́jà. tó ń bẹ̀rù kú má ní òjì dépò kí wọ́n fà yẹn làwọn náà. kánà máa ń sáàkù náà ìdálẹ̀ máa ó ti wà hún. wọ́n ti ẹ̀rọ bí pé kú ti dé níta lọ́pẹ́ níta lọ́pẹ́ lẹ́yìn ká mọ́sí ìwọ́nu ọlọ́run ṣẹ̀ wá ṣe àdéhùn fún wọn pé ẹ mọ̀ wọ́n bẹ́ẹ̀ lọ yìí lè é borí. Wàyí àìdùn kà ẹ ṣẹ́dá tọ́. Wàyí àìdùn kò mú láwù. Ọlọ́run nígbà tí òun ṣàdéhùn fún yín pé ìdàtọ̀ ìfàtàyè ni àná àlàkùn pé ìkẹ́nu àwọn àkójọpọ̀ méjì ẹ̀yìn ní ògbórí àwọn mùmìnì wá rò bí gẹ́gà sáàtì ìṣàwó kàtì táwọn tí ò ní agbára òun àwọn ọmọ ní ò jẹ́ ti yìn nípò làwọn tí ò lágbọ́dọ̀ wà lè borí àwọn tí ó lágbára. Èsì ni mẹ́nu àdéhùn ọlọ́run pé níta bá ti ní ó ṣẹlẹ̀ ní ó ṣẹlẹ̀ lábẹ́ àdéhùn ọlọ́run ni. A fẹ́ fi ìjà ká níkẹ̀ẹ́ lọ jà kẹ́ẹ̀sì pé ẹ̀fún ń ba yé àwọn kìbìrì jẹ́ táwọn ọ̀gá kèdè yíwọ́ àwọn àbújáde àǹkó mẹ́rin àkóso àwọn àbújáde ẹ̀sẹ̀ ní bíbá yẹn ń kàtọ̀ máa ń ka àbújáde mọ́ta ìjọ nìkan ti parí ni wọn ò dá kẹ́lú tọ̀mọ̀ ẹ̀ ní èyí tá àbújáde àtàbádá ni àbújá máa ń ṣe flashback tọ́yẹ́lẹ́sì ìtàtì ẹ̀ parí nù. anábìsì bá wọn sàágbé mi sọ̀rọ̀ àwọn àṣọ gbọ́ àwọn mẹ́rin àwọn ará mákà fọwọ́sì káwọn lọ́jà àwọn akẹ́kọ̀ọ́ ní setback làwọn Madina mẹ́kùn sì fẹ́ fọ́ọ̀sì wọn mẹ́kà ti pẹ́ kí ẹ̀sìn ti mẹ́ ní ara àwọn ẹ̀rẹ́gbẹ̀rẹ̀ ń gbàdẹ́dẹ̀ ni ẹnìkan wá ń sọ̀rọ̀ lẹ́nu àwọn ará mẹ́kà ní mẹ́kọ̀dá àti ẹ̀gbọ́n al ọmọ ẹni òtútù ọ̀nà mg ìgbà àmọ̀ máa lọ bí tọ́lọ máa ní láàyè làkàkà máa kọ́ ní ìsìnwá mọ́sá ìjẹ́ náà lọ́n tọ́rọ ń padà Musa láti gbé Musa lọ jà lọ jagun ẹ rántí èsì táwọn Israẹli bàbá fún Musa rẹ̀ èsì àwọn ọmọ Israẹli ẹ̀rẹ́ Musa iná lẹ́nà kàrújà máa áka nílẹ̀ kan pé àwa ò lé àwa ò láyé àdìgbẹ́ ẹja tó ló ṣe òun. mẹ́dàmù fi àwọn tó ń alágbára ni wọ́n à àwọn tó ń àwọn ò lè bá wọn jáwọ́. اذهب أنت وربك فقاتلا إنا هنا قاعدون Ọ̀rẹ́ Mọ́sá ìwé àtẹ́lẹ̀ ọmọlẹ́ta, àwọn obìnrin lè ní. Ìṣà kìí ṣe àwọn tí wọ́n nìkan nìkan. Àwọn sílẹ̀ ní ìfún ìgbàgbé. Ìdí àpò, àǹtà, rárá bùkà, ìwọ àtọ́lọ̀ tó lọ́rọ̀ ẹ máa lọ fà kọ́ọ̀tì, ẹ máa lọ jà lọ. Ìnà àrùn náà kọ́ ẹ̀ àmà ayé ti ní sàrànà òkèdáyé àwọn ọ̀rọ̀ ní sọ̀rọ̀ fún ọ. ntáwo sọ fún wọn ni pé israel ẹ̀ńtẹ̀ rọ̀rọ̀ bù gàfà kọ́ọ̀tì náà ìnà máa kú náà mú kọ́ọ̀tì lónìí. ìlú àtọ́nà ẹ̀ ṣáájú àwọn máa ìní. lóbi fi yóò gba rẹ́gínẹ́sì wọ́n ní kanú àwọn àǹsọ́ yín sọ fún ànábì ànábì ogun à iná làṣùgbọ̀ owó ní fìlẹ̀ hàlùmí tó gun bá ti dé àwa báwo alábàṣe láti ọlọ́run nínú àwọn kankan láti ìlógún àbẹ́ẹ̀ tí ẹ̀ fílẹ̀ nígbà nígbà wọn wàhálà nígbà tí wọ́n láàkà máa kú náà ni ogun bá bá jẹ lágbábáwá mu kódà lágbábáwá ọ̀rẹ́ ti kéèyàn kú sílé kó má lè dìfẹ́ nǹkan sí wọ́n wọ́n hẹ̀ tiẹ̀. ألا سألت الخيل يا بنة مالك إن كنت جاهلة بما لا متعلم يخبرك من شهد الوكية أنني أبشى الوضع وأخاف عند المغنم báwọn ṣe máa ń lórí pé àwọn dìfẹ́ǹdì cost wọn ti nífẹ̀ẹ́. sànàbí rí discharge pé àwọn ti rẹ́dí àti wá fẹ́ báwọn jáde. nígbà náà ni wàá dùn ẹbí náà wá fún wa ní fọkànlá sírò ẹ mọ̀ sọ wàá fi sírò ẹ fọkànbalẹ̀ fẹ́yìnà wọn tààlà kọ́ni wà á dà àtọ́ ìfàtàyìn. Ọlọ́run ti láwàlá ní ọwọ́ tí ó jù kánú àwọn àkójọpọ̀ méjọ yẹn. والله làkàní àlànà àwòrán ìlà màsàlù ẹ̀kọ́ anábì mo fọlọ́ lọ́ra bí ìpè ìwé níbi tí wọ́n sùn sí báyìí. sàbí kan ní anábì wọn máa wọn káà tuntun lágbàjá lágbàjá ibi tí wọ́n sùn sọ́run tàmẹ̀dọ́ máa tàmẹ̀dọ́ òun sùn síbi wọ́n ní wàlọ́ọ̀hí àwọn ọlọ́run bá kí ibùdó ànábì tí ó ń wá sí gbogbo wọn ṣubú sí òṣèlú nǹkan tó ṣubú sí wọn. ibẹ̀ ni wọ́n ṣubú sí lẹ́gbẹ̀ẹ́ lọ lẹ́gbẹ̀ẹ́ lọ àwọn kòkòrò náà sì ń pọ̀ wá lẹ́gbẹ̀ẹ́ pé wọ́n rìn lọ lẹ́kì sọ́míláńsì àdébúládé àwọn ìpàdé bàbá kan àwọn àti àgbàdo yẹn lọ àwọn ẹgbẹ́ yẹn nípa tí bàbá àwọn bí wọ́n ti ẹ̀mọ́ bí wọ́n ti gbúrò àwọn àbá nígbà lẹ́yìn náà wọ́n yà ẹ̀yẹ́ tí àti tí wọ́n bá ní fún fún mi àmọ́ ní mo ti gbọ́rọ̀ àbáyé pé jọba yìí làwọn ọkùnrin sì kú ọ̀rọ̀ lábẹ́ làbáyé tí mo gbọ́ ó ní wọ́n ti wà ní báyìí mo ti gbọ́ làbáyé pé àwọn mọ̀ọ́mọ̀ náà ti kú ní jọba yìí lábẹ́ làbáyé ó ní ibi táwọn wà ní báyìí wọ́n níbi táwọn alábísí wọn náà làbáyé dàpọ̀ ọ̀là ibi wá ní ẹ̀ ti báwo alábìnrin ah, àmì àwọn láti ìlà àwọn àlàmà ní mọ́ òkú wà ní ìlà kìlì àbí gbogbo De jẹ ẹgbẹ́sọ́ sọ pa wá ní òbí bọ̀ náà ní gbọ́dọ̀ wá alẹ́bìtẹ̀ ọlọ ìgbà tí ó dìbò ní ọjọ́ náà lọ́wọ́ alẹ́bìtẹ̀ tó sẹ́ẹ̀dì àwọn sọ̀rọ̀ náà Ali, lẹ́bìtẹ̀ alì zùdé sáàrì lẹ́kùn kọ́tùmọ̀ owó ní Màtọ́dé bá dàgbà báyìí, ọba ń rán ọmọ kéékèèké méjì kankan jẹ́ àwọn ọmọ tí máa ń pẹ̀lú fáwọn ọkùnrin ṣe máa ń kọ́bákọ́ wọn bàbá ẹ̀sìn máa ń lọ múlẹ̀ bàbá yìí nígbàdà ọ̀yẹ́ yìí bàbá yìí. àwọn ọmọ yẹn bá ti wá sòdodo fún wọn wọlé wọlé bá àwọn yẹn padà wá bẹ̀rẹ̀ sí máa parọ́ lábẹ́ sí kí n lọ́wọ́ lábẹ́ wá sálámà lábẹ́ là lọ́wọ́ ní àfi ń yà wọ́n sòdodo fún táwọn àbá ẹ̀ ń nà ẹ wá fi ní nàìjíríà kó máa sọ irọ́ ẹ̀mọ yẹn lómi tí nínú owó gbọmọ ẹ̀ ń lọ jẹ́wọ́ tí ò ṣe ìyẹn tó bá lọ under duress. lọ́ndà tó ń fi àjẹni ẹ ìjẹ́wọ́ òun àárò ògbìn tó súnmọ́ yẹ́ torí ẹja ẹgbà tí ó parọ́ tí ẹ kódà àgbàdo gbàdá àwọn oṣù tó ń sílò lòun jáde ìgbà oníṣòwò jáde nígbà tẹ ẹ ṣe ìgbà tí ò bá sí súnmọ́ kí n tó bẹ́ẹ̀. ń jẹ́ náà lọ́rùn ọlọ́run wá ní kójú kárọ̀ òjò tó rọ̀ ní àsìkò bádàlì yìí ọlọ́run fi fọkàn gbogbo ẹni tí ọkàn rẹ̀ sì ń ṣe díẹ̀ díẹ̀ nínú àwọn mùsùlùmí ọkàn wa balẹ̀ ó jẹ́ ojú òkẹ́ fáwọn mùsùlùmí mọ́tòsí wọn àwọn wá dójú ìbànújẹ́ tó pọ̀pọ̀lọpọ̀ gbogbo oúnjẹ tí wọ́n ń dá ní bá dára àwọn ọ̀sẹ̀ ní gbogbo oúnjẹ wọn kí ni tó ń dojú mẹ́ta àgúnmí ojoojúmọ́ náà gbára àgúnmí ó bà nǹkan wọn jẹ́ òjò yọrọ bá sọ nù àrùn fáàdù wípé wà nínú àzèrò àríkùn mìíràn sànà ìmọ̀ àìní ìfà ìjẹba kọ́ńbì yìí ọ̀rọ̀dẹ̀ ibà àríkùn mìíràn jíjà ìṣe ìtọ́ ìwà ní yóò bẹ ká aláàkóró òde kan wọ́n sábẹ́ tàbí ìrìn àkọ́dá. Ògbè yìí wá fọkàn àwọn mùsùlùmí balẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ lọ rẹ́dínẹ́sì wọn pọ́sínẹ́sì wọn sí ìfẹ́ jà fún wa àìsí lẹ́yìn òjò yìí ẹ̀ tó wá ní kí òǹdè kan tó máa kókó ló máa kéde kó o máa kọ̀ wá ó sì di pé àwọn àrùn kọ́ gá o òǹdè yìí kọ́ ni ó mẹ́nu ọdún ìjà ó wọlé lọ́wọ́ rẹ̀ àtúnyẹ̀ mú ọlọ́gbọ́n ní fáàsì kéèsì mọ àǹfààní nípa ibi nígbà ìṣí kó mú nà àṣà àmàlà tà èmi náà mo pè é lóhun tó ṣe òjò àwọn ẹ̀rọ àti àmàmù ọjọ́ rẹ̀ lè kọ́ these are spiritual aids tọ́lọ̀ lórí ìbúsí ọkàn àti fẹ́ẹ́jà sí kọ́sùn. nígbà tó ń kọ́ wọ́n ti lórí four days wọ́n sì ń fara bulé ìgbẹ́ ọtí bẹ̀rẹ̀ lọ́wọ́ wá ní kí ìjà ń gbàgbà fúnra ẹ̀ ìjà abádàbí ó sọ̀rọ̀ lọ́dọ̀ ọjọ́ Jímọ̀ Friday ní the seventeenth ọjọ́ kẹtàdínlógún nínú Ramadan ẹwú bọ́ọ̀ sí sàdáwò fáwọn ẹnu rí èèyàn gbàwẹ̀ gangan ní kíyàn wá gba ìtàsẹ́tẹ̀ níyàká ìyóò sà káwálé èèyàn wà nú àwẹ̀ ọdún wá ní kó múdà lọ́wọ́ kò tún wá lóhùn ò lọ kẹ́lì mọ́ bóun ní mọ́ni ṣe tó ní o kẹ́lì mọ́ ewu tí ń bẹ níbẹ̀ tí ń mọ̀ ọ́mà tí ń wá rọ̀ fáwọn sàbẹ̀ mi o tí wọ́n lè fẹ́jẹ̀ kìí sọ̀sán ọ̀sán Ramadan nípa ìmọ̀gbọ́ sẹ́rẹ̀. Bí Ramadan sì ti jẹ́ èyí tí ń jẹ́ sí ńgbà náà lọ. Ọdún náà ni Ramadan jẹ́ ẹ̀sìn. Lítà lítà nínú àwọn ogun níta náà gbọdọ̀ àwọn ajá. Ànábì fún wọn lọ́sọ̀ yọ́ nílẹ̀ ní àjò ẹgbẹ́ jagun ẹ̀mọ ẹ̀jáwẹ́. Nígbà níjọ́ kàdáwò mẹ́rin ogun.

Tọ́lá àwọn ọ̀dọ́ máa jáwé ẹtì ẹ̀ àwọn awúfà náà ní káwọn ẹ̀kọ́ ìmọ̀ jáwé ẹtì wọn. Ẹ̀nàbí ọ̀láyéká òun yóò ẹ̀sán àwọn ìlú wọn sẹ̀ ilẹ̀ kan jẹ́ ilé àwọn ẹni wọ́n lè rẹ̀. Sọ ọjọ́ ogun yìí ó ti wọ́n súnmọ́ tó súnmọ́ wọ́n ti wà ní fíìlì wọ́n ti rí àwọn báyìí. Èdè dáhùn ní ìdí mẹ́sẹ̀jì àwọn àbí ìdí mẹ́sẹ̀jì wọn lọ́ka fún ìnìyàn ìgbẹ́ntàǹkà yìí náà tó fún wa ní pictorial view wọ́n ti wà lọ́jọ́ náà bá tún súnmọ́ ti rí àwọn ìyàsán lágbára òkàn sí owó tó ń báyàwó sáyé iṣẹ́ lọ́ṣìlọ́ṣì ìfarabalẹ̀ ní tó ń gìrìgì àwọn ọlọ́wọ́ gìrìgì ní àwọn aláwọ̀ ọlọ́wọ́ gìrìgì ẹ̀fẹ̀ ta ẹ̀tẹ́ fádà àjà fún ọkẹ́ jà pẹ̀lú káwọn tí ó lè yẹn mọ́tò ọjà lónìí lẹ́tà ní wàdí kíni yóò di gbèrú yìí. ìyá ó sì gbára ní àdá ọwọ́ nìkan mùsùlùmí náà tún gbàgbọ́ tajà kì í ṣàdá ọwọ́ nìkan là á fi ń jà méjìlá wá ní. nígbà táwọn mùsùlùmí náà fẹ́ gbójú lé tayé nìkan ni a lè débi borí ọ̀tá náà. Ànábì ìdá méjìlá nábì ní òun sì ni mùsùlùmí mú. Àkọ́kọ́ ni àlẹ́ ẹ̀dájú ìmọ̀ ẹ̀dí àbẹ́ta bá mẹ́bà ìwọ́n ní ó àti bọ́tàjà bọ́tà bá lọ bá nílé àwọn náà nígbà ṣùgbọ́n wọ́n tó gbọdọ̀ wá lọ́nà kan yóò ní yóò kún wọn lọ́wọ́ tọ́lá nàbì nígbà tí wàhálà yìí tí lọ́gbẹ́ ìbáyìí o tó pọ̀ jù dáa lọ́gbẹ́ sọ ni pé ànábì ọkọ̀ àrùn ìṣìkàfẹ́ bí ara wọn máa lé kàfà nàgà sọ́lá pé ànábì wọn lọ́wọ́ ìbùsùn ẹ̀ ń tiẹ̀ tó pé a fẹ́ ká lùzù oníká lùzù àwa tọ́wá lùzù àwa ìwọ́n lọ bá wa já ọ̀gá wa ti ń bẹ́ẹ̀ lé wọ́n ti máa bẹ̀rẹ̀ o. pẹ̀lú ní ká máa ń kọ́ àríṣì ká máa ń kọ́ bìkan pé ẹ wá mẹ́tí ń wá gbà. níbi àríṣì òun àlẹ́bí ti máa wá ń yóò ṣe é ìgbà àbúrí. nínú àwọn àdúrà tó ń tó ṣe lọ́jọ́ òkú bá dàbí. ní اللهم آت ما وعدتني ọlọ́run tó ọ ní yóò ṣẹlẹ̀ sí mi láti wọn dáadáa اللهم إن تهلك آمين عصابة من أهل الإسلام لا تعبد في الأرض ọlọ́run mi táwọn ń bẹ mi ní bá ti kú tó bá ti ò ní sọ o. ẹlẹ́mi ní sọ náà kì í ṣe ń sọ ní tọ́lá kan bí ní ìlànà bí tàwọn tí ń bẹ pẹ̀lú omi yìí àwọn tó fi tì mí yìí wọ́n fa àwọn eléyìí lẹ̀ tó ní ká lọ dákojú wọn one thousand three hundred àwọn tí ń ka jí wọ́n ní iṣẹ́ ìjà lọ́wọ́ àwọn òní wọ́n ní ká fi pa gbogbo wa táwọn tó wà kù tó ṣe ọ́ inú ìwáyà míì ti bẹ̀rù Ahmed náà nábì kò yé máa bẹ̀ lọ bí ṣe ń bẹ̀ tí ń pariwo níbi pé èyí dáwà nábì láwà ní ànábì ìbọn ànábì ìwà abubakar wá bá nàbì mú láwà ní ó wá fi láwà ní ó sì jìká nàbì ó wá dì má nàbì lábẹ́ bí yá nàbì yà láyà nàbì ọlọ́run tàfáàkà múná ṣàdátàkà rọ̀bákà àwòtò wọ́n ní dọ́lọ́ ọba yìí ti pọ̀jù tó bá lọ́ọ̀ ti dọ́wà náà fàyínà wùsà yóò ń dísù lákà máa wà ádákà fọkànbalẹ̀ àdéhùn tẹ́lẹ̀ ń ṣe ní ó mú إنه وسط لئن تستغيثوا لربكم فاستجاب لكم فاستجاب لكم أني ممدكم بألف من الملائكة مردفين ṣé ẹ rántí ìgbà náà lọ ẹ Muhammad àwọn ìrókò ọkẹ ẹgbẹ lọ́wọ́ báyìí Ọlọ́run wa lòun ti dáhùn òun sì sọ màláìka one thousand látòkè sọ́nà wá jẹ́ ìnìyí ó jẹ́ one three plus one three àbí one three àwọn àdàbọ̀ màláìka wà ọkùnrin náà inú Bukhari ẹlẹ́bàá nàbì tí ẹ̀rí sàdúrà yìí lókè Allahumma ilé ohun òṣèlú ka àdáka ọlọ́ àdéhùn tọ́ sí mo fẹ́ gbà báyìí mo fẹ́ kílèmù báyìí gbé ìyàwó kan fẹ́ kílèmù àdéhùn báyìí Allahumma in tasha ìlànà ìjọba náà ní jẹ́ kí n ríbi pé máa déwọ̀n pọ́nrà mi lọ́wọ́ lónìí. ìyá tó ọ̀gá dúpẹ́ ọ̀gá mi lọ́wọ́ mọ̀tá ní ó sì rẹ̀ ọmọ táwọn ní ìbá kú. ọ̀bákan ní hasbuka ya Rasulullah ọ̀bákan ó tó qad alhahta ala rabbika ọ̀tọ̀ ti bẹ̀rẹ̀ wọn bá ju ẹlẹ́bi wọn ní sàyẹ̀kọ̀ sáà lóyún jámọ́ wọ́n yẹ̀ wọ́n ní yóò سيهزم الجمع ويولون الدبر tá àwọn tó bá kó wọn jẹ lónìí wọn padà tẹ lọlé wọn sá nínú ìwáyà ní ọlọ́run torí pé bí àmàláyíká ṣe jọ́ ní àwọn mùsùlùmí lágbègbè lé ṣùṣàìtọ́rọ̀ náà òun náà jọ́ ní àwọn akẹfẹ̀rí ṣùgbọ́n ṣùpadà sá lọ́nìsìn náà ní lọ́lọ́sọ gba ṣètọ́rọ̀ wà sá àwọn káyà mọ́ nígbà tó ṣùṣàkùn lójú ogun èyí ní jágùn lọ́kùnrin ó ní ìrìnbẹ pẹ̀lú fàlámà àlìjàmọ̀ àlè nígbà tó sùn orí àwọn tó kóra wọn lọ lọ́kọ́sọ̀ àná àkèbẹ́ yìí ó sásẹ́yìn kò lè bá wọn jàmá. ìfẹ̀yìn ní ẹni àrọ́ máa lá tàràwọn náà kí n bẹ̀rẹ̀ ní ìwé tìrì. ṣèjà bẹ̀rẹ̀ ìjàkọ́ bẹ̀rẹ̀ láwọn pẹ̀lú fẹ́rí ìjà táwọn nàìjíríà kan gbára wọn kò tí ì di ìjà ká ara wa torí àsìkò ó padà wá di àìlèmọ̀bárọ́dà wọ́n ti wá fẹsàrà báyìí báyìí báyìí sí máa ń wọ́n fún wọn náà ni ó pẹ̀lú lẹ́sìn táwọn kan wà ní apá ọ̀tún àwọn kan wà ní apá ìkejì wọn láwọn kèfèrí kọ́kọ́ sẹ́ǹdì àwọn mẹ́ta jáde àwọn àwọn ọ̀dọ́ wọn wọ́n sẹ́ǹdì àtúbà ọmọ rọ̀bíyà àti ṣẹ́yìnbà ọmọ rọ̀bíyà ọmọ bàbá méjèèjì wa ìgbà wọn náà lọ bí ẹni tó lágbára ló bá níbi èmi ìjọ ìrìnàmọ́ ẹ̀ lè kó tó wá jẹ́ láti bàbá ká lọ́nà bíyà ṣẹ́rẹ́bà bàtà lọ́nà bíyà ti wà nígbò ọmọ àtúbà gbogbo wọn jáde àmọ́ ìtàwọn àwọn ní káwọn mùsùlùmí náà kí wọ́n sẹ́ndì èèyàn mẹ́ta sáwọn àwọn sẹ́ndì ọ̀dọ́ mẹ́ta ọkùnrin inú àwọn ará Màdínà àwọn asẹ́lẹ̀ sáwọn mùsùlùmí asẹ́lẹ̀ sáwọn ìbòmí aláwọ̀fẹ́ àwọn ọ̀dọ́ àwọn Màdínà àwọn tí àwọn ọmọ ìlú àwọn àwọn ọ̀dọ́ àwọn Màdínà ọmọ ìlú àwọn táwọn lọ jẹ́ fámìlì làwọn fẹ́ àyè bá jáde Hamza jáde ẹni tí ń jẹ́ lẹ́ẹ̀kẹ̀ẹ̀ta àwọn tó jáde nínú àwọn mùsùlùmí ẹnì àbẹ́yẹ wà lẹ́hàrì àwọn mẹ́tẹ̀ẹ̀ta wọn á fèsì àwọn mẹ́tẹ̀ẹ̀ta àlè pàtìẹ̀ kíákíá Hamza pàtìẹ̀ kíákíá èyí tó fèsì ọ̀bẹ́yẹ tó fèsì ọ̀bẹ́yẹ láti ọ̀fẹ́sì lẹ́sì àlè àti Hamza jẹ́ ìwọ̀ta tó túmọ̀ wípé àwọn mùsùlùmí bá àwọn mẹ́ta lórí ìgbéwájú wájú wájú wọ́n fún un. Àwọn bẹ̀rẹ̀ sí máa dáa ẹnu bí àwọn tàwọn mùsùlùmí ṣe pàtàkì àwọn mẹ́ta lọ́wọ́ bá ń lù fáàsì ní sọ́rọ́tù alhaji ìhàrá alẹ́kọ́sílẹ̀ alẹ́kọ́sọ̀mọ̀ dínà bìhìm فالذين كفروا قطعت لهم ثياب من نار يصب من فوق رؤوسهم الحميم كهذان أو ملك خصمان قم بلا وجه في ربهم لقولهم àwọn kejìlẹ̀ ní ara padà wá sọ aṣọ pẹ́wọ̀ lásọ ọ̀la àwọn kù. Ẹni pé anábìrin kan bu ẹ̀dẹ̀ fáwọn wọ́n bu ẹ̀dẹ̀ fáwọn ẹ̀dẹ̀ anábìrin wọn náà ẹ̀sìn wọn báyìí. Yẹ̀tọ̀ ń dín wọn lójú kò sí ẹjẹ́ kí wọ́n rí nàná. Nígbà ẹ̀pẹ̀ náà lẹ́pẹ̀ dá ẹ̀pẹ̀ náà bá ń rìn fáà sínú àlàrun bá lò wípé wọn máa rọ́ mẹ́yìíta ìlú wọn mẹ́yìíta. Wàlákì náà ń láàárọ̀ máa. lórí ànábì gbàtọ ń dá yẹn tán kìí ṣe wọn lọ ń awọn gẹ́gẹ́ na ọlọ́run là ń bá ọdà àlàáfíà ń fọ́ wọn lójú láti nígbàdá kìí ṣe gbogbo awọn ndị ń jẹ́ fọlọ ló jagun bẹ́ẹ̀ bí gbogbo àwọn olùjagun fún náà jagun ní sọfù ìjálọ ìjálọ ìjálọ inú àwọn àyà tó ẹnfàsáìsì káwọn màláìka sọ̀kalẹ̀ ayé mẹ́wàá one twenty three síwájú ní sísẹ́ lọ́ka inú súrà tó ń ṣàlàyé ogun àdínábì ìlú alẹ́ mẹ́wàá àwọn súrà kan lọ bá kà dáadáa á yọ pọ̀lọpọ̀ bá àdínábì sì jagun ẹ̀ka ayé mẹ́wàá ogun àdínábì pọ̀ bẹ́ẹ̀ ẹlọ́ka ànfààní àwọn ẹlẹ́gbẹ́ burúkú bẹ́ẹ̀ ẹlọ́ka àhẹ́sà gbogbo àwọn súrà tá a kà mélòó ní márùn àwọn súrà ń kó àlàyé gbogbo ànábì sínú áálù ìmọ̀ràn láti hundred lọ́sẹ̀ rẹ̀ ìgbẹ̀yà áálù ìmọ̀ràn ìtàn kiri bani israẹli àná láti hundred and thirty one ẹ̀yà ẹ̀ bá kọ́ gbogbo ànábì wọn abáde sọ́wọ́tú al-anfal ogunlókun abáde sọ́wọ́tú at-tawba ogunlókun abáde sọ́wọ́tú al-ahzab mẹ́yà. fatihu náà lóògbé ló jẹ́ ààbò sí wọ́n tó lè hásí ọ̀wọ̀ ló wà bẹ́ẹ̀. ọlọ́run bá ń yìn fún àṣìṣe lẹ báyìí nábì àtàwọn màláyíkà ni kó àwọn ọjọ́ báyìí nábì gba àwọn kébìrì ní ọgbọ́n bàdá nínú sọ́tò alẹ́ rọ́nà. ni ló ń adada wà ó dàjà ẹkẹrẹ níye ẹkẹrẹ ní iṣẹ́ ẹjà pọn yín lọ́wọ́ ọlọ́run yìí bá àdìkẹsì àlàáfáàdì nine to eleven pé ǹdẹ̀sẹ̀ bí fúnra lọ́dà kan fásitì àti àbáyà kan ẹni mímu dúkọ bí a ń fẹ́ nàdá ìkàtúmọ̀ rẹ̀ ọlọ́run ọlọ́run ẹ̀bẹ̀ wa ẹ̀pẹ̀ wa àwa dá yín lóò pé ẹsẹ̀ ń di màláìkà mélòó ṣe màláìkà ẹgbẹ̀rún màláìkà kan. ọlọ́run sọ fún ẹ̀sán tù ààrẹ màwá pé ká ṣe sùúrù dáadáa ní fún ìjì bẹ́ẹ̀. màláìkà sòdèrú wàtàkàkù àyájú òkú ìyẹn fún ẹ̀yẹ̀ ń ha dáa ìwọ́n dínkù kù yá. امددكم بخمس ربكم بخمسة آلاف من الملائكة منزلين وما جعله الله إلا بشرى لكم ولتطمئن به قلوبكم وما النصر إلا من عند الله ọlọ́run tẹ bá ṣe sùúrù dáadáa tẹ fara balẹ̀ fọ́nà dáadáa ẹbí one thousand màláìkà la sọ̀ kalẹ̀ ẹ bá lẹ́yìn ní five thousand màláìkà tí wọ́n wé láwà nídìí agẹ́dì kó lè ba ẹ̀jẹ̀ ń rán àrùn sí ọlọ́run fáwọn ẹ̀mí ọlọ́run. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kódà àwọn sàábí làwọn gbọ́ oríṣiríṣi ìṣẹ̀lẹ̀ tó fi káwọn ọ̀gá àmàlẹ́kà bẹ́ẹ̀ lákèjúwe nígbà tí kánú àwọn sàábí kan ó mú àlà Abbas Abbas ò ti gbà sáà mú ọ̀rọ̀ ó wá mú wá mú òun náà ó mú wá lẹ́wù. pẹ̀lú ẹ̀mí mo ti kí wọn máa kẹ́yìn mo ti mo ti mo ti kú lẹ́wù ògbógbónú bàbá sọ̀rọ̀dà mọ́mọ́ bẹ́ẹ̀ sì fámìlì náà ní ẹ̀dà bá sì ẹ̀gbọ́n bàbá ànábìrì kò tí gba Islam nígbà náà lọ́wọ́ ìwáyà náà sì ní ó ti gba Islam kò tí ànáwùsì ẹ̀ àwọn kò wé sì wá tì pé ọgbọ́dọ̀ wá bá wa jọ ìní ogbò yìí ni o torí ẹ̀ ní ànábìrì ní ẹ̀ẹ́dẹ̀ ìfilẹ̀ kí wọ́n gbà owó lọ́wọ́ ẹ̀ o màá ń so àbá sì wá ní màmá ilé ìkọ́dọ́mọ́ mi ai mamuwa ɗan mamuwa ne gudu zuwa kwakwalwar mu ba za ka kan bai kusa hannu yanzu anábì tí tó rẹ̀ dí tó náà wé láwà ní aláwọ̀ yẹ́lò bádájú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sàábẹ́ náà fojú ara wọn rí sàábẹ́ kan náà ń fẹ́ kan kí wọ́n ń bẹ wájú òun òun kàgbọ́ fúà lórí ẹ̀ pẹ̀lú òun sọ bó wá ní kí ni ṣe ohun ọmọ ẹgbẹ́ pa lẹ́tà láwọn kí wọ́n súnmọ́ pé àwọn tí ń bá wọn jagun nínú àwọn eh, màláìkà ló pa èso lórí ibùsì yọ èmi àrọ́ náà látara ọwọ́ sáré wọ́n sì ṣe máa ń sá fáwọn tí tẹ̀lé wọn nígbà tí wọ́n ti bá tó jẹ́ tán pé wàá sá as innocent ẹbí wàá mọ̀ o àwa fi yín lẹ̀kẹ́ mọ̀dájì àti lẹ́ẹ̀fí gbọ́dọ̀ mú un lọ́ọ̀lẹ́ lẹ́kùnrin. كمثل الشيطان إذ قال للإنسان كفر فلما كفر قال إني بريء منك إني أخاف الله رب Èṣù máa kí lẹ́nu gbọ́ngbọ́ onígbàrán ọmọbẹ̀wọ̀ ní ìkọ́sí. Òṣìṣà. Ọmọ ẹ̀rọ jagun jagun jagun. Ọlọ́run wá ní káwọn kẹ̀dẹ̀ẹ́gí ṣubúrú lẹ̀ kì í sàwọn kèfèrí lásán àwọn gúúsì kèfèrí àwọn kèfèrí tí àwọn náà ń darí ayé kèfèrí ń gbàrà lọ́rùn àwọn ni wọ́n ní agbára lórí àwọn tó fẹ́ gbà sí láàmù tí má gà àbújá rẹ̀ kú ó kúkú yẹ̀yẹ́ ọmọdé méjì péré ló bá sáré kan ní ojú ogun náà nìyí ó fẹ́ràn ọmọ kéékèèké méjì àdínsẹ́ ẹ̀sìn ọmọdé lórí ní ìwò tí lè àwọn pàtàkì lọ́nà ìwé èyí sì àwọn sì dára màdínà wọn ò máa tẹnu ń pè ní àbújá yìí wọ́n ti dókè àbújá ní wà ní ojú ogun ọmọ adékòlé ní títọ́ náà tí màá sì kí wọ́n ṣe é sùn àwọn ń béèrè lọ́kẹ́tà ìgbọ́nà àbújá ìjọba dákọ̀ nínú ojú àlàbí tó àwọn òtún èèyàn lọ àwọn àwọn ológun ni wọn ní Àbújá lè ẹ̀mí náà ti ẹ̀mọ́ sí Àbújá lè lábẹ́ báwọn ah, mọ́ wọ́n lè Àbújá lè gẹ́lá fẹ́. kò wá pé lọ́nà olójà olójà náà àwọn ọmọdé òun wá lọ gbá Àbújá lè ọ̀dọ́ ní ìgbẹ́rẹ́bọ̀ àwọn apá àwọn méjì pàápàá wọn ń dà sí pé àwọn àkàtà ìṣù ẹ̀rọ pa ìwọ́kọ́lọ́pàá nínú sẹ̀yà ìsìláàmù ní òfin ẹ̀sìn wípé máa ń kọ̀tálà kọ̀tílá ń fàlàhù sàdàbò ẹni bá ti pa èèyàn ní ọgbọ́n gbogbo tí ń jẹ́ tó kó wá sógun láwọn tó bára wọn lélẹ̀ ètí pè jẹ́nẹ́rà rẹ̀ tí wọ́n kó tí kó láàgbọ́n bọ̀dé ọ̀pọ̀gbọ̀ ọ̀pá ẹ̀dẹ̀kẹ́ lọ́sì ó ní fìlà ó lágbo ó bá pọ̀ lápọ̀ rẹ̀ kò sì mọ́ ẹ̀yìn ìwọ́n tó pàwọn ní ọ̀ní. so arákùnrin àwọn ọmọ méjì wá ń jà sí lẹ́gbẹ̀ẹ́ ní ẹ̀mẹ́jẹ̀ wá eréke wò dáyé lẹ́gbẹ̀ẹ́ wò dá àwọn méjèèjì ẹlẹ́bi ẹ̀ńtùmá kọ̀tẹ́ńtùmá ẹ̀yẹ méjèèjì náà ní pa ẹ̀ jọ pé nǹkan náà ikú ìrẹ́ tí àbújá ìkọlẹ̀ tó ń takọ tí ń ṣe káàkiri káwọn náà wá kẹ́kọ̀ọ́ pé.

òun ẹ̀rọ ìgbẹ́mọ̀ ṣe kàn wọ́n sì pé wọ́n lè sọ pé their whole plan of work wọ́n bì ṣe pátábùtárì. Nínú àwọn tó kúkú rẹ̀ yẹ́ ìmọ̀ yíyá kò kálà ó fi àjọ Bìláàdì lọ́sọ̀ tó lọ Bìláàdì lánàá lánàá kó kú tí ò ìmọ̀ yíyá náà kú rẹ̀ yẹ́. Wọ́n ti rẹ̀ ní Bìláàdì lọ́nà òun. Tó bí ìmọ̀ yíyá kò kọ́ kú rẹ̀ yẹ́ ni wọ́n kó lẹ́wọ̀n ìbílẹ̀ wa rí ìmọ̀ ẹ̀ ọ̀dọ̀ àbúrò àbù ọ ti pín ìlẹ̀ púpọ̀ síta lánà jáwùtù lánà jáwùtà ìnàjà tí wọ́n lè mú òmáyà lọ tí ò kú wọ́n bẹ ọ. mi. bí ìbílẹ̀ na ṣe lọ pa òmáyà na àbúrò àbúrò na lẹ́gbẹ̀ẹ́ sọ̀rọ̀ kankan ní ọtí kó wà dé ní na ní ọ̀sán àlàásìkò ìṣàmù ogun òfin wá sókò tílẹ̀ tẹ́lẹ̀ àbúlà á bìrù ẹ̀yìn òun lórí ojú wọn nǹkan ọjọ́ ń gbéra bẹ́ẹ̀ bẹ́ẹ̀ òun ò jẹ́ ní ọ̀dọ́ sókò fún mi òun á jòkó sílé rárá àlàásì ọmọ rẹ̀ tó wọn náà kú ilé àwọn tí ó wá kú wáyé pọ̀ sẹ́wọ́ntì ló kú náà kìlọ̀ sẹ́wọ́ntì ló kú náà kìlọ̀ wọ́n kó sẹ́wọ́ntì lẹ́rú fourteen péré ló kú ní mùsùlùmí. ìyá ìdúró nàìjíríà ló jẹ́ seventeen kìí sọ fourteen péré mẹ́fà nínú àwọn amáka yòókù méjì nínú àwọn asọ́nù fourteen péré ló kú ní àwọn kíni. àwa kú seventy lẹ́rú nínú àwọn kìfìrí àkó apá seventy ẹlẹ́gìnì wọ́n ń fọ́ta wọn yòókù sálọ inú àwọn nọ́mbà lóde nọ́mbà tí ó ń jẹ́ one thousand three hundred tàbí ẹ̀kọ́ lé àwọn ẹ̀ka lárédè níbi ẹ̀sìn ọdún kì í ṣe púpọ̀ náà fi jà lẹ́nu ìkéré ọlọ́run ọba rẹ̀ kì ọ́ lákì ó fi kékeré èèyàn kó fi rẹ̀ sí. torí ẹ̀ lọ́jọ́ ọ̀hún lẹ́yìn táwọn mùsùlùmí pọ̀ díẹ̀ táwọn òbí pé làwọn fi máa ń ṣe ìdánilọ́dẹ wá wà kí ló ṣe yìí. لقد نزلكم الله في مواطن كثيرة يوم حنين إذا أعجبتكم كثرتكم فلم تغن عنكم شيئا. Lọ́tí ogun obìnrin ẹ̀rùn dé tẹ̀rù bí ìpè púpọ̀ yín ní òwúlò òwúlò mú yóò á fẹ́ pa iye yín ẹlọ́run ló padà má kà sí ni. Ẹ ò lọ wúlò sí kí kí ọ̀rẹ́ àǹtá ti kọjú one thousand three hundred tán nínú iṣẹ́ ìjà lọ́wọ́ tó ti lọ wọ́n nà wọ́n sáré wọ́n nà wọ́n nà kú nà wọ́n pa wọ́n pa kú pa àwọn kejì tọ́lọ́ wọn bá yẹn kí ọ láti yẹn máa ń jà fún kọ́sì ọlọ́sẹ̀ sí ìwọ nìkan kọ́ lọ́n jà. wọ́n sì ti ń bá ọjà tá ní ìkórira rẹ̀ torí èsì ọlọ́run ọkà balẹ̀. in as long as you are sincere and in as long as number ọjà torí èsì ọlọ́run ni à wọ́n sọnù wọ́n wọ àwọn tí ò lórí wọn kì í ṣèlú bá. bọ́lá ọ̀sìn mọ̀ ọ̀sìn bẹ́ẹ̀ sì rà san ọlọ́run fún ages ẹ̀rẹ́ wọn sọ yìí pé adé orí lọ́sígbà mẹ́rọ àdèrè lọ sí mi sígbà àwọn mùsùlùmí àná lẹ́yìn jẹ́rìmọ̀ mi ládùúgbò àwọn mùsùlùmí àná ń ṣe nǹkan fi lọ sí mi lò áá kí ló ń bẹ ní lọ sí mi jẹ bẹ́ẹ̀ ni báyìí wọn jẹ́ bẹ́ẹ̀ ni gbàmá dára. àwọn mùsùlùmí àná kò sí yahoo yahoo láwùjọ wọn kì í sọ àwọn tí wọn máa ń pa àwọn láre wọn máa àwọn yìí ń bẹ láwọn nǹkan tẹ́yìn òfin lè rí bí rí àrànṣe ọlọ́run má. wàyí ńlá ìwọ náà wo àwọn àjà tó ń jà láàrin ìwọ àtàwọn ọ̀tá tí ń jà àwọn máìkúrò ọ̀tá tó lọ sí ìyẹn ọgbọ̀n orí nígbà tí ìmánì tí ó sọ̀rọ̀ tí ó sọ̀rọ̀ tì. ọlọ́run tó hàn náà bí ṣe ṣùgbọ́n nígbà tá a bá ti wáwọn èèyàn bá nínú ìmáàní ìgbà náà wọ́n sọ̀kalẹ̀ lẹ́yìn ìgbà náà ti tún kú táwọn abẹ́ lọ ja àwọn ogun míì tí wọ́n tún kéré wọ́n tún fi kíkéré lẹ́yìn fi wíìnì wálé náà. lẹ́ka máa ka àwọn ogun tí ànábì jà láyé táwọn sàábẹ́ jà lẹ́yìn ànábì táwọn mùsùlùmí jà lẹ́yìn ànábì tí wọ́n fi fi ìsìlámù fakalẹ̀ ẹ̀lẹ̀ pàṣípẹ́jì ibi tí wọ́n ti wíìnì àmàlí ilẹ̀ wọn èsì pọ̀ ní òòtà wọn èsì pọ̀ ní irinṣẹ́ ẹja ṣùgbọ́n wọn máa ń pọ̀ ní máṣe ọ̀nà nàìjíríà wọn ní ojú máa ń nílò wọn. lẹ́yìn ìgbà yìí alùpànáyìm gànáyìm jámù gàníìmà ni gàníìmà ni a lọ sójú ogun tá a rí gàjà àwa fún ìrìn ogun wálé. ẹlẹ́gbẹ̀ẹ́ búùtì àwọn tá a kó ní èrò àwọn lágbára èyí ṣe lágbára tó ń ṣe ìjọ tí wọ́n ní irú ẹ̀sìfírẹ́ǹsì bò láti máa ń pè kọ́kọ́ ìjàmbá sì ṣẹlẹ̀ láyà wọn sàbí wọ́n sì lówó ní máa ń dájà ní owó tí kò tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kò sí dáa tí ẹ máa ń délé ọlọ́run tí ìdílé ọlọ́run padà pọ̀ ẹ́ ṣọ́ra tó bá ti ń wọlé wàhálà ọ̀nà sẹ́lẹ̀ ó lè padà bá nǹkan méje. tàbí tí wọ́n nífẹ̀ẹ́ra wọn ìgbà tí owó ojú ogun dé wàhálà bá ṣẹlẹ̀ àwọn sàbí mẹ́ta. àwọn àwọn ni wọ́n máa ń ṣẹ́ṣẹ́ wọn lẹ́kẹ̀ẹ́ yẹn máa sa nǹkan ogun ẹ̀ sà ẹ̀ máa sà jọ àwọn làwọn ní ìwọ́n làwọn sà nígbà wọn sí ìwọ́n làwọn sà lálálá èrè ogun. àwọn kan ni wọ́n ń bẹ àwọn ẹ mọ́ lẹ́yìn lẹ́yìn báyìí làwọn ajá jẹ́ni bí sá ẹ̀ńtẹ́ta àwọn kẹta wọn ní kẹ́ máa sọ àná nílà ẹ méjì ẹ báyìí làwọn sọ àná nílà ìsọ àná nílà wọn lẹ́yìn sẹ́ lọ sí ìfáàsì bí wọ́n jà náà wọ́n sọ ayé àká ẹ̀dẹ̀kùn wọ́n sọ àlùmọ́ àká àlẹ́bí àǹfààní kò lè àǹfààní níláàní wàlúwàsó ní fàtàkùn náà tó ń padà ń bọ̀ wá dé nípò làwọn ṣe pé ìrògbò dípò ogun tí ẹ bá ti lọ sí ogun tí ẹ bá ti dé ogun tí ẹ bá ti dé dé òde láàyè wà lẹ́nu ẹ̀sùn ni ọlọ́run àtànábì ni ó lè bí ó ṣe pè kìí ṣe rẹ̀ ẹ́ dìsáìdì bẹ́ẹ̀ ṣe pè ọlọ́run àtànábì ni kó ní dìsíṣà kó o ní wọ́n sọ pé fàtà kò lọ́ha ẹ má fi ní ìgbà sùlámù níjọ ìbẹ̀rù ọlọ́run fàásùlẹ̀ ọ̀hún náà dàbá ìrẹ̀kùn àìgbọ́ra ènìyàn tó dá sílẹ̀ láàrin ẹ̀rí ìgbẹ̀yànjẹ́ ìwàlẹ̀ fàálẹ̀ ọ̀nà gẹ̀rẹ́ tó fàyínà líláyé kọ́lùsà wọn. èyí ń lọ. láyé ìgbà inú àwọn ejù tó tún a wàhálà láwùjọ àwọn sàábé lọ́ka tó lọ́dọ̀ àwọn sàábé kan bẹ tí wọn lọ sójú ogun wọ́n sì fún wọn lẹ́kọ̀ọ́ àwọn sàábé tí wọn lọ sójú ogun wọn lá àbáwọn fún wọn àfáàlì ọ̀gbọ̀sọ̀gbọ̀ àìsí lọ kì ṣe tuntun. ìyàwó wọn tí ń dán máa nábì Zainabu ń sàárẹ̀ lọ́wọ́ wa. wa àwọn sàábẹ́ kẹtẹlẹ sùnàfà ọ̀sùnmánù ń tọ́jú zainabu lọ́wọ́ kọ́dà anábì padà bọ̀ wálé wọ́n délé ni wọ́n ń sùn jàlára fún lọ́wọ́ tó kú so anábì fún náà nílé òru tó ta ẹ̀rọ sí ojú ogun. bákan náà inú àwọn tí ó tún ṣẹlẹ̀ aláwọ̀ ogun anábì máa ń kó àwọn ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́ lọ́wọ́ òní àṣírọ́ àwọn eh, wọ́n ti pín èrè ogun tó lọ́kọ̀. àwọn tá a wá kó in captive kúrò ní àṣìṣe wa yóò máa dá wàhálà alẹ́. Ànábì ṣe ṣáàdì. Aláwọ̀ ayọ̀ ọ̀dàgbà àlàbí ni ọkùnrin náà fi ṣáàdì. Ànábì náà wọ̀ ṣe é dùn ní ọ̀pọ̀ ní ọ̀kùnrin ọ̀pọ̀ tó ṣe gbàmí Ànábì á ṣe ṣáàdì. Á gbìyànjú ó ṣòro sí. Ṣíṣe ilẹ̀ gbẹ̀rún tó lọ pẹ̀lú rẹ́sílẹ̀sì tí ọlọ́run tó sọ ayé àkàdé fi kọ́lẹ́tì kí àwọn tá a kó lẹ́nu sẹ́wọ́ntì ìlú rẹ̀ kalẹ̀ sí wọn lẹ́nu sì bẹ́ sọ́ọ́rọ̀. ọjọ́ kan ní oníṣẹ́ ọlọ́run ẹjẹ́ gbà kalẹ̀ wọ̀wọ̀ àgbàlá ń sọ̀rọ̀ wọn. ẹjẹ́ àgbàlá ń sọ̀rọ̀ wọn kọ́ nígbà tí èkó lọ́wọ́ àwọn kẹfì wọn ti fowó ra ẹ̀mí ara wọn ó ti ní ká fíìlì dá wàhálà nǹkan wàá ti ní agbára nìyẹn tí kìnìún bá ń fowó tó lẹ́ẹ̀rí àìpadà ẹjẹ́ gbowó lọ́wọ́ wọn àṣàṣìlódì kí ọlọ́run fi wọ́n kán padà mọ̀nà nípa ìṣúná àwọn ká wọn ọlọ́run ní ẹjẹ́ apá wọn tè wọ́n jà gbowó lọ́wọ́ ṣẹ́ẹ̀bù tí ìtú sílẹ̀ ìjà gbowó lọ́wọ́ ká ká wọn àwọn tí àwọn tá a mú yìí ayé mọ̀tò kúfù àwọn náà ní godfather kẹfẹ́rí wọ́n ní kẹfẹ́rí ní godfather àwọn náà ni wọ́n ẹjẹ́ apá wọn anábì padà wá múra àyù àṣòdì kìí ṣe ń tẹ bá nàbì nífẹ̀ẹ́ wọ́kọ̀ tẹ̀lé ní òtí ń bẹ lára àṣòdì kù ń bẹ lára ànábì náà tó ṣì dà tẹ́ bẹ lára ọlọ́run ọ̀fìn kílà àníyàn ṣì dà sí àyè lẹ́nu padà wá opinion àṣòdì káwọn gbòòrò lọ́wọ́ ṣe àyà kàlùkà ànábì tẹ́lẹ̀ tí ń kọ́ ọmọ ẹgbẹ́ سعيد لفوا جنسه كما كان للنبي أن يكون له أسراء حتى يسخن في الأرض تريدون عرض الحياة الدنيا تريدون عرض الدنيا والله يريد الآخرة والله عزيز حكيم لولا كتاب من الله سبق tamasakum fihi ma akhadtum azabun ahim àbẹ́bẹ̀ ọba dáyọ̀ ìyàgbẹ́bí ọgbowó tàbí ọgbowó ọgbà dá ń sọ̀mọ̀ ọtún wọn rẹ̀ tàbí ní ọtún wọn lẹ̀ sẹ́yìn lọ fẹ́ ni ìwọ́n fáyé ọlọ́run ọmọ wọ̀nyí ò báyé o àdìgbìyà mọ́ ọlọ́run bá bùbí ẹ̀rẹ́ fún tí èèbá sọ láàpá àti kọ́ọ̀lẹ̀ pa àti sí àyàgbẹ́ kẹkàlì làbẹ́sẹ̀kùn fi máa àkọ́wé tó ọ̀dọ́ ìyà gidi ò bá jẹ́ yín lọ́ọ́ bá àgbẹ̀bọ̀ ilé ẹ̀mí ọ̀run sàṣìṣẹ́lásà ẹni jẹ́ kejì táyà ìṣọ̀kalẹ̀ ẹni ẹ̀rù dé kàn bá àgbẹ̀bẹ̀ tó sọkún bàbá kì í náà sọkún tẹ̀lé àgbẹ̀bẹ̀ tó ló pa ẹlẹ́kùn ẹlẹ́kùn ẹ̀sọ́ fún mi ẹ̀sọ́ fún mi tí máa ẹ̀kú sùn kí máa sùn tẹ̀lé tí ì ọlọ́run tá a gbà lówó tá a gbà náà ni ọlọ́run bá ẹjọ́ náà ń bọ̀ sí ilé ọ̀nà àtùtù wọn ń fi owó ara wọn lẹ lẹ́nu ìsàfọ́tà wọn ni ha ní ìsàwọn adájọ́ ń fi owó àwọn lẹ́nu. nínú àwọn tó ṣẹlẹ̀ ká tó fẹ́ mú wá lẹ́kọ̀ọ́ ká fẹ́ ká kọ́ nínú àwọn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ẹlòmíín bẹ́nu àwọn kèfèrí kò lówó tó fi ara lẹ̀ àwọn kèfèrí á fún ọ ní àwọn ọmọ àǹsọ́rì ọmọ kan wa ní kíkọ àtìkà fi ṣe ránṣọ́mọ̀ ìgbàlagbẹ́já tá a ti kọ ní tí ó fi lè máa ká kọ tí lè máa kà láti lè kọ tó máa kọ tó máa kà kọ ojú fún ọ ní ìgbé ìyàmọ̀lá. ó tó gbìyànjú láti tó fi ṣe lókèsì program fáwọn mùsùlùmí. nínú tí wọ́n kó lẹ́wọ́ ń náà lọ́rùn pọ̀ bá àti الربيع ابن العاص كلاوي الربيع ابن العاص أنا النبي أولوكو كفي أقضي النبي نبي زينب كفرين ربيع وبسلام bí ó sì gbà síláàmù anábì ò tí ìwé kí ó fi kí ni ó fi Zainab lẹ̀. Zainab kò gba Ìsìlámù ìṣe àlẹ́mọ̀ Ìsìlámù. Wọ́n kọ́ mi ò gba Ìsìlámù wọ́n sì dọ́mbẹ̀. Àwọn ìgbà tí ọkọ àti àǹtí kíkẹ́ lọ bá bẹ́ Ìsìlámù tí kò tí bẹ̀rẹ̀ ní sáré níkẹ́ ṣe tẹ́sílẹ̀ láàrin àwọn méjèèjì asọ́lórí. Sọ àwọn ìjọ ń bẹ ní Màdìmákà. Ọkọ òsì Ìsìlámù ọmọ nǹkan jẹ́ Mùsùlùmí. ó tún wá wọ́n sí pé àwọn kèfèrí tó wá jáde àti fẹ́ lọ bá bàbá ìyàwó rẹ̀ jà òun náà tún wá mú irinṣẹ́ pé ẹ̀ tó á lọ nà bàbá rẹ̀ sí wá fún ilé o ọlọ́run wá ká fi pa wá àwọn ní wá wá ní àwọn tó wá ní mọ̀lẹ́bí ní mẹ́ka náà ni ó bá sẹ́ndì owó kò wá kí wọ́n lẹ́yìn gẹ́gẹ́ ju Zainabu Zainabu náà wá lọ́wọ́ kẹ̀kẹ́ tí ó fò wá sẹ́ndì nẹ́kílẹ́sì tí ìyá rẹ̀ tàbí jáfe sí níyàwó wá sẹ́ndì sọ ẹ bá fi tú ọkọ̀ nílẹ̀ lẹ́nu wọn wá gbé lẹ́gbẹ̀ẹ́sì tó bá fi mọ̀ sí náà lọ́kọ̀ọ́lá ẹ̀ mẹ́rin yẹn ni ìdáná wá sí ìwọ̀n ìdọ́gba ọ̀rọ̀ ẹ̀ àwọn náà ní ráìtì àtìgbà báwo ẹni túlẹ̀ o ẹ̀rú mọ̀ bó ṣe jẹ́ láti wọ ẹni máa túlẹ̀ o wẹ̀gẹ̀ ní ìlú ẹ̀kọ́ sí o ọ̀gẹ̀rẹ̀ wá túlẹ̀ àwọn sábà wá pé ẹlẹ́gbẹ̀rẹ̀ ìyàwó alágbèéká máa pé mọ́wọ́ ni wọ́n tú àgbàdo ẹ̀kọ́ àṣà túlẹ̀ lẹ́yìn ìgbà náà bí sèyàn wá ní kó bá wọn ṣe dìsáínà kù sí màtílẹ́ tó gbà náà lè bẹ̀rù káwọn wọn gèdè yìí mẹ́ta máa wà lọ gbogbo lára rẹ̀ ẹ̀gẹ́ jẹ́ ń sè wọ́n ti pa gbogbo fámìlì rẹ̀ ẹ̀ ọ̀gá báyìí bàbá rẹ̀ àdúgbò wọ́n ti dé ní mẹ́ta kíákíá bá ń sẹ́ di ọmọ mi wọn náà yẹ fúnra rẹ̀ kú sí ẹ̀kú ìjọba wọn sì ń bẹ lábẹ́ wọn kìí lọ́dọ̀ wọn nígbà tí alábẹ́ pé jọ́nà àti nàkàlà mú Zainabu wá láti Maka wọ́n ti fẹ́ ṣe wọ́n lẹ́sẹ̀ sẹ́nìkan náà lẹ́yìn ah, mú Zainabu lọ tí àbá ìgbà wọn nígbà wọn àbá à ah, nígbà wo wọn mú wa àti fẹ́ ṣe Zainabu lẹ́sẹ̀ báwọn ẹ̀wọ́n ti fẹ́ di ọ̀tá wọn láti lè kọ́ ti sọ́ọ̀nù ṣọ́ọ̀tì wọ́n sàgbé Zainabu bẹ̀rẹ̀ sí sí Màtíyà lọ́dọ̀ gbogbo kódà wọ́n nígbà tí náà fẹ́ kó Maka olóyún wàhálà tí wọ́n ṣe ìfẹ́ pa ó ní kó nígbà kí ó jábọ́ lára rẹ̀ so ó wà ní ọ̀dà lábẹ́ ìlú bàtìdá ìlú bàtìdá jì. ó tún wá dogun míì ó ṣẹlẹ̀ lójú lọ́dún kẹfà. ó tún wá ṣẹlẹ̀ wípé ṣẹ̀ríyà tiẹ̀ ni ọkọ̀ zẹ́nàbù yìí wọ́n lọ́ba jà. a sọ̀rọ̀ kí ló dá máa ń ṣe ni pé ọmọ ń kó wọn máa ń ṣẹ̀ríyà a tún wá lọ kó wọn wọn bọ́ gbọ́dọ̀ lọ́wọ́ rẹ̀. tẹ́lẹ̀ wo wá ti gbọ́ pé àwọn mùsùlùmí ti lọ́ọ́ gbọ̀jà lọ́wọ́ àwọn ará mẹ́kàtà o ẹni tó sì gbọ̀jà lára lọ́wọ́ rẹ̀ jẹ́ ọkọ̀ òyìnbó kàrà sí rọ̀bì láti gbọ̀jà tó yẹ wọ́n rọ̀bì náà ń gbọ̀jà rẹ̀ lẹ́bi tó ń sùn òru báyìí ní sí ẹ̀bẹ̀ ẹ̀bá ẹ̀ gbọ́dọ̀ ṣẹ́fẹ́ kú kó ti dálẹ̀ o ẹ̀ gbọ́dọ̀ ṣẹ́fẹ́ kú o wà lọ mú àbí ìwọlé sọ́dọ̀ rẹ̀ lẹ́bi náà wá kí o bá lẹ́bi tó ẹgbọ́n ìmúlẹ̀ sí ẹ̀gbọ́n báyìí ìmúlẹ̀ sí ẹ̀gbọ́n ni ǹjẹ́ gbọ́ nìyẹn nígbà tí ẹ̀ ń gbọ́ kí ṣe láti kọ́ yẹn àánú inú òfin ìsìláàmù tí a máa ti ń bẹ nínú òru káwá tájọ́ ta pẹ̀lú ẹnìkan nìkan ní wá ti lọ fẹ́ nìkan ní ìfọ̀kàbalẹ̀ àlàyé àti mọ́wò àjáyé náà mọ́ni àjáǹtì yẹn ń mọ́ àmì tó náà sàbí olè ó gbé aṣáṣì gbogbo ó sì mọ́ ọmọ lọ́mọ lẹ́dẹ̀ kẹ́kẹ́ ẹ̀fẹ́ lè máa lọ́fẹ̀ẹ́ bá وإن أحد من المشركين استجارك فأجره so Zainabu ni mo ti gbà sílẹ̀ o ẹ gbọ́dọ̀ fọwọ́ sí ọ̀rẹ́ mi ẹ ti gbà sílẹ̀ o àwọn ọkọ ṣàkóso kí wọn á dẹrù fún rọbì padà ní wọn sì gbọ́ bó ti kó ní búùtì àbí kí wọn pè wọn yẹ kí wọn yẹ kí kéka lórí wọn lọ Zainabu má tàbí pé wọn àti ọ̀rẹ́ mẹ́ta sí ìdáyé o lẹ́yìn tó ń gbà lẹ́sìn ọ̀dọ̀ o ìfẹ̀lílò ìfẹ̀lílò wọ́n ti o ẹ̀jẹ̀ àlọ́ ẹgbẹ́ rà nínú ọ̀sán lẹ́yìn sáadé ẹ bá ti gbọ́ ti pé náà ìṣẹ̀lẹ̀ ti pé náà nípa pé bá ti pé ọlá ìdè já padà fún ó náà sàgbé tiẹ̀ ti pé ìtajà lọ́wọ́ láwọn ọjà kọ́ ọjà lóńgbà kọ́ lónìí wọ́n náà ni wọ́n lọ táwọn náà ti sàbú fáwọn mùsùlùmí níbi tí wọ́n kúrò wá àyẹ́ gbọ́dọ̀ bíi kí wọ́n lè súnmọ́ ànábì sí àdìpọ̀ tọ́mọ yẹn náà wà sí arákùnrin o. ẹni ọ̀rọ̀ ń dá tí wọ́n ti wọ́n lọ́jọ́ kékeré kálukú wọn dá tiẹ̀ padà wọ́n dá tiẹ̀ padà ọ̀rọ̀ tó tí àbàbí fi gẹ́gẹ́ gẹ́gẹ́ eléyìí nǹkan bá sàlá wọn bá padà wọ́n está dá gbogbo tí ó ń bẹ lọ́wọ́ wọn tó fi rán wá dá padà pẹ̀ sí. tanimọ̀jẹ́ ń ga kò sí ṣé kò sí mọ́ o kò sí mọ́ wa. ẹ̀tọ́ báyìí mo ti rán ìyàwó ọ̀dà yìí o ó ti gbà fún Muhammad báyìí o ìyàwó ọmọ rẹ̀ rí láti di wọn àti ẹ̀sìn ìdí kò gbà àdájọ́ sì gbà ó ṣe ṣe ṣe òfin ní àìjẹ́ ọmọdé òkú ọ̀ǹtò tí ìbádàdì eh, sẹ́nu ó lè wá gbà lọ́dún kẹfà ìjìyà náà padà wálé ká nàbí sùn wá jí zainabu ní àwọn òtún ní káyọ̀ sí káfà ní ìṣẹ̀lá wọn ní àyẹ̀tún ní káyọ̀ sí iṣẹ́ tí kẹfì rẹ̀ bá padà gbàsílámù sáà ní tó ní káyọ̀ sí àbí àárín ní òun nìkan àwọn méjì ni wọ́n tó ṣe alákùnrin hàn zainab padà wá fẹ́ ọkọ rẹ̀ padà nífẹ̀ẹ́ mùsùlùmí àti mùsùlùmí ọdún kẹfà lẹ́yìn tíkẹ́tíkẹ́ òun sì lọ́mọ rẹ̀ sọ́dọ̀ ọmọ àdábì sí. àbẹ̀bí ọmọ á sì wọn wá ló lámàá náà débi pé gbogbo àdéhùn tó ṣe fún ànábì lórí ọmọ rẹ̀ zainabu ni ó mú sọ. ìrùnùgbà tí àyí fẹ́ fẹ́ àwọn ní fáfímà tá ànábì sì sì ti àdéhùn pé ẹ̀ẹ̀mí fẹ́yàwó ní àwọn ọmọ àmì àdéhùn ànábì. tí àdéhùn wá wá ṣe àdéhùn wá wà. ìlànà ọ̀bí àbùnà á sí wàhálà ni wọ́n wà fáánù. ẹbí ẹ̀ máa ti ṣe àdéhùn fún mi pé òun mú adé sì mú sẹ̀ ẹ̀yìn nígbà kí máa mú òun fún tí ń bí ń tó bí ń tà náà. àwọn tá a tó rí kọ́nù nípa ìtàkì ìyàwó àti ọkọ wa. táwọn ipò àsùnkùn ọlọ́pọ̀lọpọ̀ àwọn tí ń jẹ́ àwọn tápólẹ́rì ìpadàgbà sílá gbọ̀ngbà nígbà kan náà ọ̀pọ̀lọpọ̀ ọlọ́padàgbà ìsìlá. sọ́dọ́ kábíyé báyìí náà kí àkíyèsíwájú tẹ̀lé ìgbọ̀ngbà ní ọ̀tọ́lá tí àwọn ṣàlàyé ogun ọ̀hẹ́d àwọn ẹ̀kọ́ tí ìwé náà ń bẹ̀ tí àsìkò òun tí ó lè bá ìṣe aláṣẹ ìsàlẹ̀ fún wa. هذا الله تعالى أعلم وصلى الله وسلم على نبينا محمد وآله وصحبه وسلم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك